àdéyọ̀ fẹ́ ó dẹ̀rù ó dà fẹ́ẹ́fẹ́ kò sẹ́ni lè mọ wọ́n lè mọ lọ́wọ́ ó dẹ̀rù wọ́n lè mọ. ibi gbọ̀gbọ̀ lọ́wọ́ wà ní ibi ibi gbọ̀gbọ̀ ibi gbọ̀gbọ̀ lọ́wọ́ ó ń bẹ lọ́dọ̀ yín ẹ má sọ̀rọ̀ ẹ lábúrò kíá ó ti gbọ́ ó ti gbọ́. Jaja. Oh. sẹ́ni tó máa mú wọn. ẹ̀mọ́ ń kú iṣẹ́ ti rí ẹyin lẹ́ ń gọ́ra yín. ẹ jẹ́ lọ tóbi báyìí ẹ ẹ disco ṣé yín láti jọ́ta láyé ti dáyé tó ti wọ mọ́tò lóníkọ̀pá tó ti gbé ní four hundred naira two fifty lèmi máa ń wọ̀ ń bì yìí èmi ò gọ́ra mi rí èmi èmi máa wọ mọ́tò four hundred níbo. ọkọ mi fifty naira àbí hundred naira difference ẹ kò ní ká má wọ mọ́tò ní mọ́tò park mọ́ náà wo stress ta ti ń fúnra wa bọ̀ látẹ̀kọ́ ó ti rẹ̀ mí. òkú òmòye tó ń ta gọ̀ ó rò mọ́ fifty fifty naira yẹn tá a bá ṣe papọ̀ ó ra recharge card ó níbi tó dé lára yàn abẹ́ máa gbọ́. ẹ ẹ lọ kú ẹjẹ sọ ṣẹ́rí ọ̀rọ̀ mi yẹn lọ sọ ọkùnrin lẹ́yìn ẹ̀ lè dá sọ̀rọ̀ obìnrin ṣẹ́rí mọ́tò máa tó dé sí i. kí lèmi tiẹ̀ ti máa máa wọ mọ́tò. ti lọ mọ́tò kan. gba two hundred. gba sọ ìlọ ọ̀hún ìwé ni kí n kọ́ á. kúrò lójú ọ̀nà jọ. wọlé wọlé jọ. ó yẹ wọlé yàrá ẹ̀ ẹ̀ máa ń tọ́ ìlú ẹ̀. kótó kún náà kí wọ́n yà. òde gbé. orí orí ọmọ apá ó sí náà nìyẹn o. mo yà yà. ẹ bá yọ bá mi lọ. rọra máa gbá kíní jà. orí pápá orí pápá. bí a bá wọ wájú jọ. two fifty oníkọ́pá oníkọ́pá. ọ̀gbẹ́ni rọra máa pariwo jàre. oníkọ́pá oníkọ́pá. ọ̀gá má fara gbé mi o. two fifty ọmọ ọba ọjà ọjọ́ two fifty ó ti yá two fifty wọlé oníkọ́pá sọ́dà. wà á bọ́ ọmọ yín ewu la ó ah, wèrè fún. owó tó ń pa wá jẹ́ àyàrí wa kò sí àyàrí o tó máa ṣọ́ni mọ́tò nìyẹn wèrè. tó fowó ń ṣe nìyẹn tó tó fowó ń ṣe nìyẹn. oníkọ́pá oníkọ́pá oníkọ́pá. ọlọ́run ọkọ̀ yẹn jẹ́ gbogbo ọ̀gá mi oníkọ́pá. mo ti rí o ń bọ̀ ń sìn. oníkọ́pá. ẹgbẹ́ títí da ẹgbẹ́ títí da ibi kan náà làwọn agúnlẹ̀ sí. sọ̀rọ̀ kùlọ̀kùlọ̀ gbé bọ́ọ̀dù gbé bọ́ọ̀dù orúkọ pa orúkọ pa Ọlọ́run ṣọ́ wa lọ débi tá a lọ láyé. Mama fi kí ló ṣiṣẹ́ ẹ̀. Ṣé kí á o? Ó yà gbéra gbéra gbéra. Ó pàfi lóyìnbó fá wa o. Eh, eh, eh, Òun ni bírèkì mi fẹ́ sí ẹ mọ̀ sí. Olú ẹ̀fọ́ kọ́lọ́ wa lónìí. Sílá mi ò ní máa pariwo. Àwọn àmà ṣe o. Bírèkì ẹ̀rù ló fi. Orí bí sọ fún mi kó fẹ́ lórí skóòpù. Dókítà ti kò máa sọ pé bírèkì fẹ́ sí. Ó ti yọ̀ ìbúlẹ̀ tí wọ́n lù lọ́wọ́ báyìí tó ní lọ sí pé ẹ̀fẹ́ ojú wẹ̀rẹ̀ tí àwọn bá wọ mọ́tò báyìí máa máa ṣòṣì ó pọ̀ kí ló ń ṣe yẹ́ kí ló ń ṣe mo ní kò yẹ pé mi ni ó pọ̀ máa gbá ìsí ẹ̀. àkóró rájà ẹ̀ ló rájà ẹ̀ wo bí fẹ́fẹ́ fẹ́ bó ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo ẹ mọ́ra yín o ẹ mọ́ra yín o gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo mò ń sọ o. máa bá wọn mẹ́ yẹn o kọ́tí mi fẹ́ ló ṣe yẹn o máa bá wọn jà o. bá wọn o láti bá wọn o oya oríkọ pa oríkọ pa yóò ṣẹlẹ̀ kẹrẹ wọn bá rẹ jẹ. ṣetán àti bẹ́ẹ̀ wò Àjàdí Àjàdí yóò lókè òkè ayé sọ. Dẹ̀dẹ̀ ń dẹ̀kú.

tí gbogbo ń bẹ. jẹ́ kí àfúrà fẹ́ sọ̀rọ̀. má kú ẹni tí lẹ́yìn ẹni wọlé. má fi bọ̀ fọ́ orí ẹ̀. ọ̀tọ̀ àfúrà fẹ́ sọ̀rọ̀. ẹ̀rí pẹ́ ti ṣí mọ́tò wọ̀. ẹ jọ sá a ní ṣe bẹ́ẹ̀ mọ́. nígbà tí wọ́n gbé mọ́tò ní park ní four fifty ẹ̀yin tèmi ẹni wá fà ẹgbàá wọn lè ti ró fún ẹ̀yin wá rí two hundred tó ń pariwo tó ń ké tọ̀tọ̀ two hundred ẹ wá bẹ́ẹ̀ mọ́ ẹgbẹ́ ti bẹ́ wọn kú nìyẹn bẹ́ẹ̀. ọ̀dà kílà ẹ ṣàánú wa ìwọ ọmọ ẹlẹ́lẹ̀ ṣé ó yẹn báyìí náà. wow o tún ṣe fún àìtó yìí o tún wá mọ́tò two hundred. <laughs> o ìgbọ́ ọmọ ẹlẹ́lẹ̀ yìí dùn. ẹ jọ a ṣe ṣe wedding ni ẹ ṣàánú mi. ẹ̀yin tèmi wọn náà wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe wẹ́ẹ̀dì tán ni kò tí ì lè lò dáadáa. yá mi ìṣẹ́jú kan. ayọ̀ ẹ má jẹ fún yín. ẹ má jẹ yọ yín ẹjọ́ ẹjẹ jíjẹ ẹjọ́ ẹjẹ ń tẹ̀lé yín sá ẹjọ́. bàbá yìí. ṣé kí n tẹ̀lé yín sá. ọ̀gá ẹni kékeré fún ẹ̀jẹ̀ ni. mo fẹ́ lọ wo báyìí. Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah!

ṣé wèrè lélẹ̀ yìí. o. yà máa kó jáde. owó mọ́ ìdí o. owó mọ́ ìdí mo dáràn o. sọ́dọ̀ ọ̀ya sùwẹ̀ ọ̀ya mo kọ́ bàtà ìṣẹ́bí o. etí ẹ̀ ó kọ́ bá mi fi ṣe mi kí n rẹ dọ̀tí ni o. mi ìwọ lọ́dọ̀ bá mi jẹ jẹ́wé. ẹ sáré ó jà ni talẹ́gàn ó ṣe é ní talẹ́gàn mo fẹ́ wọ̀ ẹ́ mo jáwé ẹ ní. èmi ni èmi ṣoṣo mi ò ṣe kọlù mi ò ṣe dáwọ́ tẹ̀ bẹ́ẹ̀ ni mi ò ṣe lọ́mọ torí mo ti digi rere pé tí ò níbì kan àgbámú tó ń fi gbogbo ara jó ni wàìwàì àṣẹ ọká ní bẹ̀rẹ̀ ni ọká ó yá fún mi bẹ̀ ọwọ́ ẹ ó yá wèrè ni àtọ̀ká àti gbogbo ẹ ẹ ṣèlú kí n jẹ fún ẹ náà ni ó ṣe é ẹ gbà gbà mr ọká. Ah mo ti pa mo ti pa mo ti pa. ẹ̀yin ọba yìí jẹ́ wọ̀nyí. gbogbo yín pátá la máa lékún olú yìí ẹ̀yin ọba yìí jẹ́. wọ́ṣùpọ̀ lọ wọ́ṣùpọ̀ lọ àbẹ̀ wọ́n lè máa sọ̀rọ̀. yẹ́ka lọ. wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ma ọdẹ ń bọ ọdẹ ń gara. ọlọ́tí rẹ̀ ṣì wí náà. ọ̀gbẹ́ni sọ̀rọ̀ ṣé o fẹ́ máa gara ń nu àbẹ̀tẹ̀ wa ni wọ́n ti à. bóyá wo bí tanyẹ tì bóyá. ẹ fẹ́ mọ̀ mi. aláyé tanyẹ. it's better kẹ́ máa mọ̀ mi torí tẹ́ bá mọ̀ mi ẹ ní pé lọ ó yẹ drop ìbọwọ́ yín sílẹ̀. ha ha ha ha ha ti ṣe ogun nǹkan tẹ́ ṣe àbí ẹ ti dára nu yín tán ó yẹ drop ìbọn wọlé sílẹ̀ ṣe jáwèrè ni ṣe òbí àmọ̀ òṣèré ni ó yá ìwọ páàkì ìbọn yẹn fún mi. ó yẹ káwọ yín sórí. ẹ̀yin mẹ́rin ẹ̀ mú sọ sátàwa náà. no irọ́ ẹ káwọ́ yín sórí ẹ̀yin ẹ máa bọ̀ báyìí. ogun mọ̀lẹ̀ o lè. ẹ wo bí ẹ fi èsì ayé ẹni tó bá ṣe mọ̀nàmọ́ná mọ̀nàmọ́ná máa ṣe é sìn yìí ẹ fi èsì ayé jẹ́ máa lọ́wájú yẹn. kọ́ alámọ̀ kìlọ̀ fọ́ọ̀mù rẹ̀ èmi àrọ̀ kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ ènìyàn lẹ kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ ènìyàn rọ dẹ̀dẹ̀ ńlẹ̀ kú ikú rẹ̀ lọ́ọ̀dẹ̀. ṣé mú pa iná ni yóò ń dọ́wọ́. mo dẹ̀ ikú wọn dé àòpin wọn báyìí máa ń òpin wọn mo dẹ̀ rọ́mọ kan tó ṣe òun òòmù mo dẹ̀ rò pé kí n lọ yín ìbẹ̀rù ìtàdẹ̀ ti wà ní ọmọ ọkùnrin kankan tó yẹ pé kò tẹ̀ ju orí ìkan náà mi lọ tí máa ní káwọn bọ́ọ̀sì ní àǹbẹ̀ lásán olùkọ́ sáré dá wa lálẹ́ wàhálà yẹn tó dálẹ̀ náà ló yẹ ká wà mí ẹ̀ ṣíjú àánú wa àìṣe bẹ́ẹ̀ mọ́ bí wọ́n ṣe fún wọn dé. mo bèrè lọ́wọ́ àwọn operative mi wọ́n ní bọ̀bọ̀ kan báyìí ló kó wọn wá bó dẹ̀ ṣe kó wọn wọn ò rí mọ́ àmọ́ bóyá àkúdà yà ni bóyá èèyàn ni ṣùgbọ́n nǹkan tí wọ́n retain ni pé ṣóńṣó lorúkọ ẹ̀ gbogbo wọn pátápátá one after the other ni wọ́n jẹ́wọ́ pé amrọ̀bà ni wọ́n pé iṣẹ́ táwọn ń ṣe nìyẹn and àwọn victim náà wọ́n jẹ́rìí sí gbogbo nǹkan tí wọ́n sọ pé bí wọ́n ṣe ṣe wọ́n nìyẹn. èyí dá òjò tó ṣe mo dà báyìí. mo dà mo dáadáa ọmọ kékeré last word. àdàmọkùnrin kan kékeré kan. ó ní ó ṣe ìrànlọ́wọ́ fún àwọn iléeṣẹ́ ọlọ́pàá láti rí àwọn ọ̀daràn wọ̀nyí mú orúkọ ọ̀dọ́mọkùnrin náà ní ṣóńṣó a ò rí jù báyìí lọ. tèlè mi ò ilé màdélé mi ò ilé màdélé mi ò tó dàbí ilé lẹ́yẹ ń ké o kò síbi tó dàbí ìlú tá a ti gbé bí mi kò síbi tó dàbí ilé lẹ́yẹ ń ké o kò síbi tó dàbí ibi tá a ti gbé bí mi. my boy ó ga o ṣé ìwọ náà kàn bá mi lọ pẹ̀lú orin yẹn ni. àbẹ́ni sá. ó bọ̀ pé orin yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ dúdú lórí yẹn dẹ̀ sọ. kò síbi tó dàbí ìlú tá a ti bí èèyàn hmm. kò sí rárá a bá lọ àjò tá a lọ sọ́ọ̀tún tá a lọ sósì ibi tá a ti bí ni náà la gbọ́dọ̀ padà sí kò síbi tó dàbí ibi tá a ti bí ni bí ọba lọ lóyìnbó tó lọ bì kan náà a máa padà náà ni. tọkọ bá tiẹ̀ lọ sóko tó lọ sọ́sà tó lọ káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ó máa make sure òun padà sébùté ni elébùté ni o. <laughs> ọ̀rọ̀ ló sọ ọ́ wàhálà láti ẹ̀ńkóra wa sí pàǹtọ́ àbúkákiri àti ìlú òyìnbó ta là ń sáré lọ àti ìlú ẹ̀yìn gbogbo ẹ̀ náà tiẹ̀ ti bára wọn dọ́gba báyìí. ẹ̀yin náà rí i <laughs> ẹ rí gbogbo nǹkan tí àwọn ìjọba ti ṣe láti ibi tá ń bọ̀ láti airport ẹ̀yin náà rí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ẹ pé gbogbo olú ti dá gan wọ́n ń gbìyànjú gan. ṣe tọ́ ẹ̀ wọ́n tọ́ ẹ̀ bọ́jẹ́ bọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ rẹ ni kí la fẹ́ là wá káàkiri ó sì nǹkan tá a fẹ́ là wá kiri bọ́jẹ́ bọ́n ṣe ń ṣe nìyí ni ní àánà ń wá travel káàkiri ṣe nǹkan ó ṣé kí n fi yẹ kí làgbẹ́ wá wá lóko tó ń roko àròdalẹ́ tí ó bá jó ní kankan tó fẹ́ ṣe ń bẹ̀ káńgbá tìlú bá ti dá kí là ń wá kiri. <laughs> ṣé o rántí òtẹ́ tí mo sọ fún ẹ pa ń lọ. Ah, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo orúkọ táyà rárá táyà mọ dáadáa. mo tẹ láìkí dáìvẹ. ẹ ṣe gan ètò kọkù fáwọn ìjọba wa náà nísìnyí ni ètò security oh. tó jẹ́ bí security kúrò déédéé. wọ́n á ṣe wọ́n máa ṣe díẹ̀díẹ̀ náà ni àdúrà ni kẹ́ ṣe máa fi ràn wọ́n lọ́wọ́ àdúrà ni màá ti ní God bless Nigeria àdúrà ni kẹ́ máa fi ràn wọ́n lọ́wọ́ wọ́n máa ṣe wọ́n máa ti gbé gbèsè wọ́n máa ṣe máa dà. All right. Ọba Babájídé Fatola. <gasps> Oh, my bad. Um, Erasa. Yeah. From America. Yeah. Oh, you're welcome, sir. You're welcome to our hotel. Thank you. Ẹ ẹ wọ́n mo lè reserve sílẹ̀ fún mi. Two one four, sir. Two one four. Yes, sir. Okay. One minute. Wow. Nice one ok you are okay Um, enjoy your stay, sir. Thank you very much. Ah. Mm. Oh, you are okay. Ah. everything ti set fún hotel tí bọ̀bọ̀ yẹn wà. ó ń bẹ lọ́dọ̀ yẹn. wọ́n ló wà ní room two one four everything tí ẹ need láti gbà lọ́wọ́ ẹ̀ ó wà pẹ̀lú ẹ̀ ní. èrò bá pọ̀ sí ìtútọ́ kì í jáde ní. ìtútọ́ ni o ìtútọ́ ni ó máa ń dàbí tó èrò bá pọ̀ sí kí wọ́n máa wò bọ̀ ó máa make sense bákà lọkọ ìyá wọn. ṣé sì ni bàbá wọn. ṣé sì ni ah, ọmọ mi lè dé. sọ fún yín pé ibi tí olùbá ti pọ̀ ní bọ́ọ̀sì máa ń dùn. ok nǹkan nǹkan tí kò ṣe mí tó. sotiri. wọ́n fi lè náà gbogbo ẹ̀kọ́ ìran bó ṣe lẹ̀. àyàdé pọlá wá ikú tantantan ó ń polówó ikú tantan àjàdí ń polówó àjàdí ọ̀gá ó ń polówó ó ń polówó ikú tantantan. yọmba yọmba yọmba yọmba. sámọ́yà yóò jọ ṣe. oh my god network kò ṣiṣẹ́ mọ̀nà. sísítà mi network ti sá lọ mọ̀ yìí. ó ti sá lọ mi ti ẹ̀ bí rárá. bàbá the state bó ṣe ní ìgbà náà ni ìgbò fún méjèèjì ṣé kò tó ṣiṣẹ́ mọ́ máa bọ́ ìlú jẹ́ fún ìlà ìrìn ẹ ṣe ń gbọ́n lọ sí inú mi ó pọ́sibù kí nẹ́tíwọ̀kì ti rú mi kó lọ kó lọ rẹ̀. ó kì í kàn ṣe fún sí mi pé nẹ́tíwọ̀kì wà nínú ilé pọ́sibù ẹ̀ẹ́dẹ̀ẹ́sì ló ń sùn. ṣèyẹ́ kó máa fi pọ́túrétì kẹfì máa wò ṣẹ́ mọ́ àwọn èmi ìlú gbọ́dọ̀ ẹ̀kọ́ ẹ̀ oníṣẹ́ tí mo ń ṣe ọ̀rọ̀ ilé ìgbésà. gbogbo ibi gbogbo ló wà ó ń bẹ lọ́dọ̀ yín ẹ má sọ̀rọ̀ ẹ lábúrò yá ó ti gbọ́ ó ti gbọ́ olókèrè ti gàjà ojú tọ́lẹ̀ ó tọ́kọ̀ àjàdí ń bẹ nílé. advice or welcome What can I do for you? Um, so much. We're going to room 12 for a very shape. Oh, one minute. Hmm. sọ fún wa pé káfọ́ káfọ́ táìmù díẹ̀ ṣé wẹ́n kí wọ́n fún kéré sí sọ́ni ọ̀sọ́ ọ̀sọ́ ẹni. Leave with us now. Yes, sir. Leave with us! Mi ìfẹ́ àṣìkò. da da da da da. Yes, come here. Ah, fine, fine girl. Ọmọ tó dùn dáadáa. Ọdẹ, ọdẹ á tiẹ̀ ó dá dúró sí reception fún màá mú ta kọ́ fún màá pé àwọn wà ní reception àwọn retí ẹnìkan àbáwọn retí ẹnìkan ó bí ẹ̀jẹ̀ kò mọ̀ láti wákàtí ìlọ táwọn kó ń báyìí gbogbo nẹ́tíwọ̀kì tó ń gbọ́ àtà kò lè ṣiṣẹ́. kò lè ṣiṣẹ́ láyé láyé ṣòkòlá sọ ni. owó ń bẹ. àwọn òbí àkọsọ àwọn aṣèlè ń bí àwọn ṣe ṣe ń ra pé kò lè bọ́ọ̀kì. Mr. Babajide Fatola. bẹ́ẹ̀ sá. You are welcome from United States of America. Thank you. Thank you, sir. Eh, eh, gentleman, hello, kí lè fẹ́ kí n ṣe fún yín? Nǹkan tó lè ṣe fún wa pọ̀ o. Gbogbo nǹkan àlùmọ́nì tó kó dìbà ẹ̀. Láti òkè òkun, gbogbo iṣẹ́ tó fi àárọ̀ ẹ̀ ṣe, àwa lọ́kọ́dọ̀ òkú gbèrèlè. Gbogbo ẹ̀ làwọn gbà. Ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ mọ̀ ìyá mi, bí ẹ ẹ bì mí wọ́n ló ṣe lọ́wọ́ ló ṣe gbọ́ wọ́n dìpọ́t mi wálé nǹkan lọ́wọ́. wọ́n ní bllb. bllb ni wọ́n ló ṣe lọ́wọ́ ṣe gbọ́. wọ́n dìpọ́t mi wálé ni. wọ́n dìpọ́t mi ni wọ́n wọ́n ṣe tí mo ṣe wọ́n kì mí lójú títí mi lẹ́yìn mo máa bá báyìí mo bára mi nàìjíríà ni mi ò tó lédè gbọ́ mo ṣe wọ́n bí báyìí lómi. wọ́n ti jù wọ́n sọ ọkàn wàrà ọgọ́ má dẹ̀ gbìn ọgbọ́n wàá fi ṣetán. tí o fẹ́ fún wa ni. o fẹ́ kí ni. yes boss baba dàmú pé bad market ní ọjà ilé yìí o because alẹ́ tẹ́ fi mi pé ọjọ́ òun wálé pọ́ọ́dì pọ́ọ́tù òun wálé ni pé bí ẹlẹ́bi ló ń bá dé. ọ̀sà ọ̀sà ọ̀sà ọ̀sà ọ̀sà wà wà kọ́ni ayé ayé ìpàdé mo fi tọ́fẹ́ mi pé o ò wọ ẹgbẹ́ ìbọ̀tò wọn ni gbogbo ọlẹ́gbẹ̀ẹ́ ẹ̀ mo tẹ̀sẹ̀ wọn tájọ láti pè mí pé ọsọ mi tẹ̀sẹ̀ gbọ́ ògbó wọn ni wọn bá tó tó báyìí bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ tó kó bá mi bẹ́ẹ̀ ẹ̀ gbogbo ẹ̀ ọlọ́pàá mi lọ́pàá ọ̀gá yìí ti rí mi tó ó ti rí mi tó pátápátá kò sí mi kọ gbogbo gbèsè ayé mi rè gbogbo gbèsè ayé mi wọn lórí dàtí mi ṣe pátápátá gbogbo ẹ̀ omi omi ọ̀pọ̀ mi jù omi ọlọ́pàá mi. Wọ́n fún wa, wọ́n fún wa. sọ̀rọ̀ yìí in fact as I speak I don't know if I'm actually dreaming or this is real I am in shock èyí ṣì ń bá like. madam madam ẹ calm down sherry nisin àwọn ọlọ́pàá àti wà in charge our authority àti wà in charge of it already so you kàn sọ fún wa kí làwọn nǹkan tí ẹ lè sọ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí gangan kó lè help investigation tá a máa ṣe. ẹ ṣe six láti máa understand me Sherry? báwọn guys yẹn ṣe wọlé tọ́kárí out operation yẹn ṣe ló ṣì ń dàbí dán lójú mi mi ò lè get over ẹ̀ like chief was shot right in my presence. She was in shock. It's okay, it's okay, it's okay. Just, just calm yourself down. Nǹkan mm, mm, tí wọ́n rò ní pé ìgbà tí àwọn guys yẹn wọlé ní gbogbo network kò ṣiṣẹ́ mọ́ everything títí dé orí CCTV gbogbo ẹ̀ kò ṣiṣẹ́ mọ́. Um, pẹ̀lú network yẹn tí ẹ sọ pé ó dàrú lójijì ṣé ẹ wá lérò pé ó lọ́wọ́ àwọn tó wà nínú control room yẹn nínú. Rárá o àwọn tó wà ní control room ibi tó ti ọ̀nà àti jẹ wọn ibi tó ti ń bó bí àti ara nìyẹn wọn ò lè ṣe irúkọ báyẹn àti wípé látìgbà tí wọ́n ti wà bẹ́ẹ̀ irúkọ báyẹn ò ṣẹlẹ̀ rí. manager ẹ máa wọlé um, investigation tẹ̀síwájú and I can assure you pé we shall get to the root of the matter ẹ máa wọlé. gentleman sir báwo làwọn guys yìí ṣe wọlé compound gangan. èmi àlàó ọ̀pọ̀ àwọn òbí èmi ṣe déètì fún wọn gẹ́gẹ́ bí iṣẹ́ mi láti kéèsì tó fẹ́ wọlé àti fẹ́ jáde. Ah, ìjẹ́ ẹ lè dá ojú ẹ̀yìn kankan mọ́ lọ́wọ́ tẹ́ bá rí. àfẹ́sà mi ò bójú ṣe ń tẹ́mi o lẹ́yìn ìṣẹ́lẹ̀ fún mọ́tò mọ́tò wọlé kó sì jáde alẹ́ àná tó dé yẹn ní sí ìkàtí mọ́tò ṣe bẹ̀rẹ̀ ni pé orí aago mi wà mo gbọ́ pé pínpín mọ́tò n kò sáré jáde mo ṣe kéèsì fún wọn àmọ́ mi ì ṣubú tí wọn wò láti lè yẹ fún àbẹ̀wò mo ti sáré wọlé padà. oh mistake kan tẹ ṣe ni wípé ẹ check boot ẹ dẹ̀ wo inú mọ́tò yẹn rárá kẹ́ tó jẹ́ kó wọlé. Mm-hmm. ok ẹ ṣì máa wà pẹ̀lú wa ní custody wa mm-hmm. ẹ nù nù fúngbà díẹ̀ náà ah, ah, ah. just for a little while. ọfíìsà ọfíìsà sẹ́yìn ẹ̀ sọ yìí ẹ̀wọ̀n rí ọfíìsà. a kò fẹ́ pè àwọn questions kan pẹ̀lú ẹ má wẹ̀ ẹ má wẹ̀ let's let's get right take it easy àbọ̀ ah, kí ni ẹ lè sọ nípa nǹkan tó ṣẹlẹ̀ nínú hòtẹ́ẹ̀lì. ọ̀fíìsà mi lè parọ́ fún yín ṣe rí ojú kòkòrò fẹ́ kó báyìí mi o àìnítẹ́lọ́rùn. reason ni pé ṣé tẹ́sán wo mi tẹlifíṣàn mẹ́fà ló wà nílé wa méjì lókè mẹ́rin sálẹ̀. ọ torí pé mo jẹ́ football fan mo dẹ̀ jẹ́ dàkọ́ tó jẹ́ pé man like anytime ti club mi bá ti play ball i'm a Chelsea fan ẹgbẹ́ ti sè. Okay àná lanimash kò tẹ̀ wá wò pé mo fẹ́ dúró wọlé sí mú láti lọ wò ní òtẹ́ sọ́dọ̀ bá lè mígùn pẹ̀lú àwọn èèyàn oríṣiríṣi iṣẹ́ mọ̀ tá a bá ti ń rákì wí everything gbogbo yẹn wọ́n máa ń jẹ́ kí fọwọ́ yẹn máa jẹ́ kó dùn gan ó dẹ̀ débẹ̀ ó kú bí ìṣẹ́jú mélòó kọ́kọ́ bẹ̀rẹ̀ lákàtí ẹ̀wò pé àwọn ah, ẹnìpẹ́ bẹ̀rẹ̀ wọn ẹnìpẹ́ bẹ̀rẹ̀ next week ní pé gbogbo ẹ̀kan dàrú ah, kí ló ṣẹlẹ̀ network ṣiṣẹ́ mọ́ wọ́n ta wá wò gan àrí kankan wò mọ́ èmi tẹ́ fún un lẹ́yìn pé àríwá kí ló ṣẹlẹ̀ gangan network ní pé irú ìbọn ni mo gbọ́ gbà gbà gbà kí ló dé ẹ wò ká tó bójú ká tó bójú rí àwọn àbúrò méjì tí mo kó wá ọ́fíìsà mo ṣíwájú wọn délé. ìbọn lè sọ yìí. tí ẹ wá lè dá ojú ẹnikẹ́ni nínú àwọn ọmọ tó wà lọ́wọ́. àbíkú àwọn ah, ilé ọ́fíìsà tíṣà lè ní ṣọ́ọ̀tì wọn lò ó ṣe papọ̀ mọ́ra àwọn ìbọn lórí nílò ìdílé wọn. ọlọ́gẹ̀rẹ́ ti gàjà ojú tọ́lẹ̀ ó tọ́kọ̀ọ́. Mm, níbo wá ní òkú Mr. Jídé wà àti pé kí ni àwọn nǹkan tẹ̀ rí bẹ̀ tó lè mú ìwádìí wa lọ́wọ́. Um, ọ̀gá wọ́n ti gbé òkú Mr. Jídé lọ sí mọ́ṣúárì and um, gbogbo àwọn proof tá a rí iṣẹ́ máa bẹ̀rẹ̀ lórí as soon as possible. Um, àwọn proof tẹ̀ rí máa tó mélòó. Uh, uh, committee náà la rí sir ago àti necklace kò sí nǹkan mímu ní ọ̀sán wọ́n láwọn tíìmù ló wá operate ń bẹ̀ Àjàdí wọ. Àjàdí ọ̀gá sàjà. sẹ́yìn sẹ́yìn náà wà rí sí sẹ́yìn náà rí Àjàdí ọ̀gá lẹ́ni Àjàdí ọ̀gá lánàá ṣé mo pé náà ó yẹ kí àwa náà wàá bójú tó ṣe wa dáadáa dáadáa báyìí èwo ni pé kéèyàn fẹ́ wá sórílẹ̀-èdè ẹ̀ kẹ́rù máa bà á àbí kéèyàn kan kó ṣiṣẹ́ ní orílẹ̀-èdè míì kó fẹ́ wá kó wá sí orílẹ̀-èdè wa kẹ́rù máa bà á láti wá invest àwa ọlọ́pàá ni wọ́n máa ti ìka àbùkù lu a gbọ́dọ̀ kọjú mọ́ṣẹ́ wa ń sè ọ́fíìsà Túráyọ̀ ìwọ àti àwọn tí mò ń sè ẹ gbọ́dọ̀ mójútó sẹ́yìn because security ń lu ìsìn ọ̀run wa ló and all hands must be on deck to do that. bẹ́ẹ̀ ni sà wọ́n fi ń dá yín lójú pé èmi àtàwọn tíìmù mi a máa deliver sàn. I wish all of you best of luck. Yes, sir. Best of luck. Àjàdí ọ̀gá iná ni. Ẹ máa fọ. Tí wọ́n ń gbéyàwó bọ̀ wá bá ní, <laughs> kò fún máa ń garun, tó tó ṣe bí òwe sá. <laughs> kábíyèsí o. àjàdí ọ̀gá. kábíyèsí o. àjàdí ọ̀gá. kábíyèsí o. ọkùnrin ńlá. tuwale. gbọ́wọ́ lẹ̀ jàre kábíyèsí wà bí o ṣe tuwale fẹ́mi kábíyèsí ló máa ṣe tuwale fún ẹ ṣe tuwale fún bàbá ẹ jàre. Ah. tọ́à ẹ bẹ́ẹ̀ kọ́ kábíyèsí la máa sọ wa ìdọ́balẹ̀ yẹn àwa nà fẹ́ẹ́rẹ́fẹ́. kábíyèsí o <laughs> bẹ́ẹ̀ bínú kádé pẹ́ lórí kí bàtà yín kọ́ṣí yìí kó pẹ́ lẹ́sẹ̀ yín gan. àṣẹ bẹ́ẹ̀ ni kírùkẹ̀rẹ̀ yín yẹn kó dìṣó. kí ló ní ìrùkẹ̀rẹ̀ máa ń dì ẹ́ náà. ẹ ọ máa di òkìní náà máa ń pè. òkìní as in abẹ́rẹ́ ráì nídìí o. àbọ̀ tó bá di abẹ́rẹ́ yẹn ṣé kò ní gún yín lọ́wọ́ ah. bàtà tí wọ́n máa fi di abẹ́rẹ́ ṣé kò ní máa gún yín lọ́wọ́. orí adé ò ní jẹ́ orí adé ò ní jẹ́ kó má yín lọ́fọ̀ lẹ́nu orí adé ò ní jẹ́ kí nídùn yẹn gbé eh. ah. <laughs> lọ́wọ́ nice one níjà <laughs> nice one níjà àjàbí sa àkábíyèsí ló ń lù yẹn ìlú ló ń lù ah! eh. Eh, ẹ mọ nǹkan tí gbogbo wa fi nífẹ̀ẹ́ yín ni ẹ mọ kọ́mọdé làwa àwádìí ẹ̀kọ́ yín mọ́ra ọlápẹ́ kọ́mọdé mọ́ra ni kò sígbà tá a dá àfin tá a máa rí pẹ́ ilẹ̀ wà bẹ́ẹ̀ tí ló wọ òkè ń dùn how are you nígá ajẹlẹ níjà kábíyèsí. Ah, kí ló ń ṣẹlẹ̀ ṣé kìí ṣe pé nǹkan ti rọrùn. kílẹ̀ wé. Ah, ṣé kìí ṣe pé nǹkan wọn ń ṣẹlẹ̀. nǹkan kan ṣẹlẹ̀ báwo pé mo rí kábíyèsí mi inú mi dẹ̀ ń dùn. ẹ̀yẹ́ ti ń kọjá àlà láti máa gbá kábíyèsí ọba aládé ọba àlù igbákejì òrìṣà ìyẹn ti pọ̀ jù. ẹ ò sọ tán o ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ ba lórí ohun gbogbo. bẹ́ẹ̀ ni ọba ló ba lórí gbogbo ohun pátá ṣe àpé bàbá ìlú lẹ́yìn ẹ̀yin ni bàbá tèmi bá èmi lèmi jẹ́ ọmọ yín kò dẹ̀ sí nǹkan tí ọmọ tó bá ga tó yìí lábẹ́ bàbá ẹ̀ tó bá bè lọ gbọ́ kìíní lẹ̀ ọ̀dẹ̀ ni ẹni orí ẹ̀ ni mi bá kábíyèsí sọ̀rọ̀ lọ́wọ́ òde ẹ̀ ń na gígí òṣì tó wà lọ́wọ́ ẹ̀ ó nà sí wọn lórí ṣáà ti dẹ́rùbà kábíyèsí ń sìn gbà tẹ́ lọ gbé wọn jáde wọ́n dẹ́rùbà yín àbí kó tí ẹ ṣẹ̀rù dára torí ọba ló ba lórí orí ọba ló ba lórí ohun gbogbo o ti rí nǹkan sìn tí ò bá jẹ́ kábíyèsí tiwa tá a ní tó sọ jíǹsì ẹ̀rù máa bà wọ́n kó lọ mo lọ fìbọn gbé wọn jáde next time tí bá bá kábíyèsí sọ̀rọ̀ àbí tó bá wà lọ́dọ̀ ọba má máa na kinní mọ́ o gbọ́ jẹ́ kó rí ẹ pé kábíyèsí jàre bí mi ṣe sọ ọmọ ni mi jẹ́ sí yín mo dẹ̀ lè béèrè nǹkan tí bá fẹ́ lọ́wọ́ bàbá mi ẹ ṣe mo nídìí èkánná yín mẹ́wẹ̀ẹ̀wá ìyẹn dọwọ́ o mo nídìí èkánná ẹsẹ̀ yín náà mẹ́wẹ̀ẹ̀wá mi dẹ̀ nídìí irun abẹ́yìn àbùrùn irun ọ̀ndà mo nídẹ̀ àfàmà bẹ́ gidi mo nídìí gbogbo ẹ̀. kí ni kan ti ń ṣẹlẹ̀ nìyẹn o. kì í bá òsè. ẹ ò wà báyìí ní jẹta ní jẹrin tẹ́lẹ̀ o láti nídìí gbogbo ìkànnà ọwọ́ àti tẹ̀sẹ̀ tọ́ba ọba aládé igbákejì òrìṣà. ẹ bọ sẹ́mi ò lè béèrè nǹkan tí bá fẹ́ lọ́wọ́ yín ni. ẹbí irú yẹn kọ́ ni ìjàdí ọ̀gá bí ẹbí irú ìwà abẹ́kọ̀ bí irú ìkànnà àti ẹsẹ̀ tọ̀ba kábíyèsí kọ́. máa gbọ́ o àdìsá máa gbọ́ mi o èmi ọba léèrè àdìsá adérin òye máa gbọ́ mi dáadáa option méjì náà fún mi tó ti yẹ ẹ́ sìn èkánná ọwọ́ ẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá èkánná ẹsẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá àti irun abẹ́ láàyè tó ìwà yìí mo lè lò ó but kí ni mo fẹ́ fi ṣe mi fẹ́ fi dóògùn ni o Àjàdí ó mọ̀ mí pé Àjàdí ọ̀gá ni mí o kò sí nǹkan tí mo ṣe adigunjalè ńlá lè mi yes mi fẹ́ fi dóògùn gangan ni but option tó fún mi ìzẹ́dà kò wà láàyè àbí kò ti kú kò sí ìdí òlè wúlò. àjàdí ah, má ṣe bẹ́ẹ̀. no o ti ń là mí lò ah, mi ò fẹ́ lè. fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀. wo Àdìsá tí mo bá yìn ẹ́ tí ò bá wọlé tó o bá pa mí kò ní dáa fún ẹ. èwo lọ rẹ́dì láti ṣe mẹ́. jọ irọ́ ló pa. fálámọ kìlọ̀ fọ́ọ̀mù rẹ̀. ìgbà ń pa kò sí baba ńlá ẹni tó lè pa ó. ènìyàn lẹ́nu ta ló lórí burúkú yìí láàfin àkàwọ̀ bàláyà ṣé lára àwọn ọmọ ẹ tó fẹ́ kó kọ́kọ́ kú kó tó di pé wọ́n kú ni ta ló léyìí. adigun kíkéré labẹ́rẹ́ ń kéré kò ń ṣe mímú fún adìẹ tiẹ̀ yìí. kí ló ṣe ẹ́. adigun gbọ́nà ta ló gúnyán fún ẹ tó ní tọ́bi òṣòro tó fi wá gbójúgbóyà níwájú ọba ọba aládé tó ní o fẹ́ gba ẹ̀yà ara ọba adigun. ṣó ti délẹ̀ máa sáré díẹ̀ lóyún ìbéèrè ló béèrè mo dẹ̀ ní respect gan ṣó ti yẹ ẹ́ sìn mo like question and answer oníta ló gúnyán fún mi tó ní tọbẹ̀ òṣòro tó bá jẹ́ pé bàbá ẹ̀ tó bá lè láǹfààní àti tẹ̀lé mi délé lẹ́ máa rí ẹ̀mí ìyàwó kẹ̀ irú èèyàn bíi tèmi oníyẹ̀mí oníyàwó èṣù gidi ni mí àbọ̀gbọ́ òkúta funfun ni mí ọmọ tó ń jẹ bẹ́ẹ̀ lucifere ńlá ló ń jẹ bẹ́ẹ̀ èmi kí mo fẹ́ fìyàwó ṣe èmi fúnra mi ni máa gúnyán èmi ni mo ń ṣe bẹ̀ fúnra mi tó ti yẹ ń sìn pẹ̀lú gbogbo eléyìí tẹ́ wá sọ pẹ̀lú wọ́n yan wọ̀nyán tẹ́ ń ṣe yẹn máa kọ́kọ́ fi wọ́lẹ̀ bóyá padà bọ̀ wá bẹ́ẹ̀ torí tí mi ò bá gbẹ ìkọ́nà yẹn tí mi bá dẹ̀ gbarun ẹ bẹ́ẹ̀ lálẹ́ yìí mi ní kúrò ń bí torí alẹ́ ni mo fẹ́ jó oògùn tí mo fẹ́ jó àmọ́ wọ next time wọn kì í bá wọn báyìí tó bá dàgbà. ọbí ó dàbí pé mo gbé ọwọ́ ní ẹ̀gún ní sáwọ́ yẹn wọ́n mi gan. sókè jáde ìwé ìmọ̀ni èmi ṣoṣo a kì í ṣíwọ́ ẹni ṣoṣo a kì í gbá ṣoṣo lójú torí ẹranko tó bá jẹ líìlì ẹnu àṣẹjẹ màá dìbò lórí o egungun mi ń bọ̀ lẹ́yìn. kábíyèsí. ṣé pa. wọ́n ẹrù mi kan wọ́n ẹrù mi kan. alára ọlọ́mọ ọlọ́kọ̀ tí ìmọ̀ràn níbẹ̀ ọlọ́kọ̀ tí ìbámu rẹ̀ bá fún mi lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àtàdé ọ̀gá ìtòsí àkàlàmọ̀kọ̀ tó fi dákọ̀ ẹ̀rí tó bá ṣe kúlukú yóò wọ kọ̀ọ̀kan lórí ẹ̀yìn ni àlátọ̀ ọlọ́ọ̀lá àlátọ̀ burú jáì ni àlátọ̀ sì nítumọ̀ ni àlátọ̀ burú ni ó ṣeé ṣe kó jẹ́ pé ojú ọ̀ṣẹ̀lẹ̀ sí ọlọ́jọ́ iwájú làwọn olúmọ̀lẹ́ fi hàn án ṣe tó ní kí ló bẹ nínú gbogbo tó dùn mọ́ mi ṣé ní ugbó lèmi wà ní ṣé mo dáhùn àánú ugbó ni ó lẹ́rọ ọkọ kan fi ń dẹ́rù bà mí ta ló dẹ́rù bà mí lójú àlá tí ò lè jẹ́ kémi àti ẹ̀jọ́ fojú kanra lójú ayé ta lẹ́ni òun ẹ̀rù bà mí wọ́n bẹ̀rù mọ́ mi kan mo lè wò ó yẹ ká falẹ̀ mọ́ nǹkan tó wà lẹ́yìn ládùúgbò gbogbo àwọn àṣìṣe tó ti jẹ àti àwọn ẹrù mọ̀lẹ́tọ́ ti wárí fún ọ àti ibi tí mo ti mú ọwọ́ má bẹ̀rù o má mi kàn àbúrò ò ní ṣe ọ àìmọ màlájẹ màlábẹwé akímọlá ọ̀rọ̀ gidigba lálẹ́ odò tabalẹkọ ọmọ màlájẹ màlábẹwé àyè bílábílá àdéwé abẹwé lọ ẹnìkan kì í mú ọmọ lọ́rọ̀ láàrin ìlú tabawa ní ká mọ ọmọ lọ́rọ̀ láàrin ìlú yóò dasọ bójú yóò ṣe bí ewu ni wọn ní àjọkèrè wọn lu lójú jíjì tí máa mẹkọ sùn wọn tí mo lójú àlàyé kò ṣẹlẹ̀ sí mi rí àpẹẹrẹ ńlá dẹ̀ ló sọ fún mi. Àjàdí. ẹ fọkàn balẹ̀. ó dà fọkàn balẹ̀. kí ni jẹ́ ọlọ́yà. ó dà yín lójú. Ah! ó náà fọkàn balẹ̀. ó dà yín lójú. fọkàn balẹ̀. ó ti máa fi jí ọwọ́ yẹn gbóná ni hmm. ọwọ́ yẹn gbóná ni. apá akẹ́kọ̀ọ́ kíkà. ó ṣe ẹ̀rọ ni o. apá òun ìwé kíkà kíkó ọjọ́ tí ọ̀hún ló bá dé méjì báyìí yóò rọ̀ ẹ̀ lájú kan ẹ̀ pàgọ́ndẹ́ ayé ilé ẹ má má sùn o. èmi àgbàtà bá ìgbẹ́jọ́ kò yí ìgbẹ́ bá ìgbẹ́jọ́ àgbàlá bá lórí kò kẹ́lá lẹ́ wọ́n ní ẹgbẹ́ nínú ọ̀nà ìlú ọ̀pọ̀lọpọ̀. ara lè sa gbogbo. àìkò náà èmi àgbà dáhùn dànù. ẹ̀rù ń bara ara oko kí kára. ẹ̀yin ló ń dàkú kan. a ti fi lọ́jọ́ sọ̀rọ̀ a ti ṣàwọlé ayé. ẹ̀yin ló ń dàkú kan. a ti fi lọ́jọ́ sọ̀rọ̀ a ti ṣàwọlé ayé. ẹ̀yin ló ń dàkú kan. a ti fi lọ́jọ́ sọ̀rọ̀ a ti ṣàwọlé ayé ẹ wo mo fẹ́ kí gbogbo wa ká wà ní ìṣọ̀kan o torí wípé àìkọ́wọ́ ní ọmọ ejò òun ló ń ṣekú pa wọ́n. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣoṣo òótọ́ ni ṣoṣo sọ àìkọ́wọ́ ní ọmọ ejò ló ń ṣekú pa wọ́n nítorí wípé tọ́ka bá síwájú tíṣèbé tẹ̀lé tí paramọ́lẹ̀ akọ̀rọ̀ ọ̀wọ̀ sí tó ń wọ́ tuurutu lẹ́yìn tójó làbá bá lá wọn tó ń wá ń wọ́ tuurutu tẹ̀lé wọn ta ló tó dúró gbéná wojú ọmọ èkó. kò sọmọ náà kò sọmọ náà àbí pé kí ni kò sí ẹni tó gbéná wojú ẹkùn láì ṣàwo ó ṣe wò. ewọ òrìṣà ewọ. wọn ló mú mi rántí orin hàn bàbá kan àwọn èèyàn máa dènà dèra o. ìgbẹ́ ṣíṣí ìgbẹ́ ṣíṣí kì í dènà dọ̀wọ̀ ọwọ́ bá ṣíṣí. ẹ má dènà dèra o. ìgbẹ́ ẹranko ìgbà ẹranko kì í dènà dẹkùn ẹ kò bá bẹ ẹranko. ẹ wo ẹ ṣe gan ẹ ṣe gan àdìgún olórí ọ̀dọ́ mo kí ọ okú oòrùn mo kí gbogbo yín náà àgbájọ ọba yìí la fi ń sọ àyà àjèjì ọwọ́ kan ò lè gbẹ́rù dórí oṣó. mo kí gbogbo wa o gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ yìí pé iná gẹ́gẹ́ òṣìṣọ́ wọ̀ ní jẹ́ gbálẹ̀ mọ́ ọgbọ́n gan la lè dá àti pé ọ̀nà wo là gbà tí ẹgbẹ́ tiwa yìí yóò lámìlàaka bíi tàwọn àjàǹgbara tó kù àjọṣe gbogbo wa ni àjọṣe gbogbo wa ni o àjọṣe gbogbo wa ni gbogbo wa gbọ́dọ̀ fìmọ̀ ṣọ̀kan ká sowọ́pọ̀ kó lè mọ̀ ọ́ ẹ̀yin náà ṣàgbọ́ àpèjà wa ẹ̀yin ló ń di àkùkọ hmm. so a ní láti súnmọ́ àwọn àgbà torí àwọn àgbà ní gbani àwọn ló lè gbà wá. àgbà kẹ ẹ wò tó bá jẹ́ pé ti tàgbà ni èmi ò bá yín fọwọ́ sí mi ìfarasí o àgbà tó máa ní ká mú rákà fọ̀rùn lẹ̀ èmi ò tẹ̀lé yín o mi ò tẹ̀lé yín lọ bẹ̀yẹn o. ẹ wá ẹ wá ẹ wá ta ló lágbà òṣì àwọn àgbàrá nuwo àwọn àjàgbàjẹ́rà fù ẹ wo gbogbo wa la mọjú orí wọn bíbá yìí o kò sọmọdé láàrin wọn bíbá yìí náà. sọmọdé wà nù wà ní sọmọdé wà ní ẹ wo àìgbọ́fá làwọn òkè ifá kan ò sí ní para ìkọ́tàdé ń wá lọ ṣòkòtò ń wà lápò ṣòkòtò wà. bẹ́ẹ̀ ni jàre ah, ah, ah, ẹ dákun ẹbí mi ti wá èmi ò lọ́wọ́ sí ìrànlọ́wọ́ àwọn àgbààgbà kankan. ẹ wo bí ẹ jẹ́ ká da ọ̀rọ̀ yìí síbò bóyá èyí ló máa fún wa ní ìta fẹ́ nítorí lágbájá ń sọ́sọ̀tún tàmẹ̀dù ń sọ́sọ̀sì kò ní jẹ́ ká débi tá à ń lọ o ọ̀rọ̀ tí ṣóńṣó sọ òun lèmi tẹ̀lé nítorí pé tá a bá tọ̀hún àgbà lọ over confidence la máa fi para wa o. gbọ́ ẹ má gbọ́rọ̀ ibi ẹni gbàgbọ́ ti gbogbo ohun tí ṣóńṣó sọ kó lè dáná ni bàbá wa ní pé ká súnmọ́ àwọn àgbà ẹ bẹ́ẹ̀ nǹkan ní ká má súnmọ́ àwọn àgbà gbogbo ohun tá a fẹ́ ní ìdí gangan gangan jù ní ni pé kí gbogbo wa ṣàmọ̀ gbogbo ọ̀nà tá a tọ̀ tí ẹgbẹ́ wa yóò fi débi tó yẹ kó dé tó bí tí yọkọ ti gbórúkọ wa tí àwọn èèyàn ò fi gbọ́ wa káàkiri àgbáláyé ó dọwọ́ èmi àti yín ìyàn tán. ọ̀sẹ̀ sọ̀rọ̀ nú àdìgún òótọ́ ọ̀rọ̀ lọ sọ̀hún sẹ́ẹ̀rí ọ́ tásìkò bá yé mi gẹ́ gbọ̀nà lálọ eré wá agbára kun agbára kí ẹgbẹ́ yà yìí kí n má túká kí àwọn tó bá fẹ́ dérí kọ́ kí ẹ forí sọ àpáta ni eré bá jagun ńlá eré bá wòrò ọ̀sẹ̀. ẹ ẹ bá di aláwa àwòrán ọ̀sẹ̀ tàbí fún ọ̀dà náà. yéyele ó kí ẹ ọ ṣe ọ ṣe. ṣé kò sẹ́ni tó lọ́rọ̀ mọ́ iná ìdẹ́gbò aṣèrànṣí wọn sọ̀rọ̀. aṣèrànṣí náà sọ̀rọ̀. ṣoṣo ṣoṣo ṣé o ṣe nǹkan. bàbá hmm. ọ̀rọ̀ ọmọ ẹ̀dá adarí wọn ló kó ìrẹ̀wẹ̀sì àti oníbàbí bàbá. ìyá mi ní bàbá kí ló tún fò sáwọ. lẹ́yìn tó tá a ṣe ìpàdé ẹ̀yìn ló di àkùkọ tán mo wá gbéra pé kí n lọ kí Àdìgún nílé ìpín oṣù àdúgbò tì mí kété tí màá dé ìrìnà lé Àdìgún báyìí mo gbọ́ ohùn Àdìgún àtàwọn yòókù wa tí wọ́n ń ṣe àbòsí èyí. wọ́n ní àṣẹ̀ṣẹ̀ rún dèmọ̀jẹ̀sìn yóò kàn mọ́ ṣe wọ́n bí ogun bí ogun bí ogun bí ogun sáàrì ṣóńṣó náà. ẹ̀gbin ìbùrún ẹ̀gbin oníyọ̀rọ̀ ṣé tí wọ́n bá tiẹ̀ wá ń dín wa alágbàfọ̀ tó wá tọ́ sínú àtọ̀ lè ṣóńṣó yẹn ni. òye mi o òye mi. ayọ̀kẹ́rin á mú ni ọ̀pọ̀lọ́ fòjá náà sẹ́rù ọ̀pọ̀lọ́ alárùn alára yíyí òun náà sọ ni èmi ètètè mọ́ òun ló jákèmí gbà àmọ́ nígbà yìí ọ̀rọ̀ tún rò wí àfọ́jú ah, èèyàn ń lé àámú akákẹ́gbẹ́jọ ó sọ tán àdìgún ẹ̀rí kankan fi sí. èmi kẹ kí lẹ fẹ́ kí mi sọ. Ah. <laughs> ẹ mọ̀ wípé ó yẹ ká máa pe wèrè lọ́kọ ìyàwó kó lè mọ járáyè ṣe ń tàṣe nígbà tí mo fẹ́ pe wèrè ẹ̀ lọ́kọ ìyàwó ló jẹ́ kémi náà lọ sí ìpàdé olórí ibú tó pè ṣoṣo bíi ti bá ọ. àdìgún àmọ́ okòkò tó bá tiẹ̀ máa wá jẹ́ pé a fẹ́ kó ẹgbẹ́ jọ náà ṣe bẹ́nu tìrẹ ló yẹ kó ti jáde òun à ń fún ro ṣóṣó òun à ń fún láyé òun náà wá bẹ̀rẹ̀ sí ń lé fùrùkọ́kọ́ fùrùkọ́kọ́ níwájú àwọn wo kò sí ẹ̀wà yé mi o kò yé mi rárá ṣé yóò wá gbó lórí ọ̀dọ́ mọ́ àdìgún tiwa lọ́wọ́ ni. ó ṣe wọ̀. ẹ wo irú wọn wọn máa ń dá sẹ̀ríà fún wọn ni gbogbo wa ládẹ mọ̀ pé ó fẹ́ràn kó máa ṣàyà gbangba tó bá ti dalẹ̀ á tán lọ ni á wà jẹ́ kó súnmọ́ wájú ká tán karùn-ún bá jiná tù àbí kí lè bó bá máa jásíkú gan kó tún jásíkú bó bá máa jásíkú kó jásíkú jàre ah, ó máa ń bẹ jù. ó ń bẹ gan-an ni. ẹ gbọ́ ẹ gbọ́ <laughs> máa wo nǹkan èmi èmi àdìgún tí fẹ̀jẹ̀ sínú títọ́ funfun síta. Ah, ẹ wo bí wọn lórúkọ tá a máa sọ mẹ́rin. inú ẹni ní gbé. ó tàn ẹ jà. Adékúnlé tó ṣe ojú abẹ ìwé ìdánilójú ìlérò Yorùbá sọ̀rọ̀ àlọ́ ti bá mi ìkojú mọ́ tọ́lọ́ bí mo bá lù mí mọ́ ojú lọ mò ń wòye mọ́ ojú lọ mò ń wòye irọ́ pátá gbà ń pàtó rẹ̀ àfi kó o mọnú rẹ gbogbo tí bá ń bẹ ní ṣàkóso àgbàfẹ́ rẹ kí ló mọ gbé bẹ́ẹ̀ tó o bá lọ́rọ̀ mẹ́wàá nínú méjì ni kó o sọ jáde kí mẹ́jọ mọ̀ gbénu rẹ èyí ṣòro èèyàn náà dà wúrú sakun ọ̀rọ̀ yìí kò sí tí wọ́n ń pè léèyàn sọ́ra rẹ o ọgbẹ́ni léèyàn kó má bàa jẹ́wọ́. ibi gbogbo lọ́wọ́ wa ní ibi ibi gbogbo níbi gbogbo lọ́wọ́ ó ń bẹ lọ́dọ̀ yín ẹ ẹ má sọ̀rọ̀ ẹ lábúrò kíá ó ti gbọ́ ó ti gbọ́ ọlọ́gẹ̀rẹ́ ti gàjà. ẹ̀yin guys ṣé ẹ notice anything nípa bọ́ọ̀sì wa lẹ́njọ́ mélòó yìí. Um, Scorpion kí ni nǹkan tí wọ́n notice well tẹ bá observe dáadáa ẹ máa rí i pé inú ọ̀gá ó dùn. Hmm, hmm. point wà náà tó sọ ṣùgbọ́n problem tí mo ní ni pé ta ló tó gbiná ojú Talo láì ṣàwò boss ló fẹ́ bí bọ́ọ̀sì ṣẹ́rí láti bè lọ́wọ́ bọ́ọ̀sì nǹkan tó ṣẹlẹ̀ mi rò pé kò jẹ́ wàhálà fún ara because nǹkan alábàáhùn kò ju báyìí náà lọ wọ́n sọ pé nǹkan tí ó bá ti dé bójú wọ́n dé bá mu so understand gọ́dọ̀ ṣàbọ̀yàdé ogun oníyà ló ń ṣe mí àwọn àlùbọ́ọ̀sì lè rè pé kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ náà. Guys, what's the problem? ọdún mi lò pé ẹ ò sáà pé ìyá kankan ṣe mí ìyẹn sense gan ẹ wà kẹrin kan ní boss nerves ẹ kì í máa ń dọ̀ báyìí àyùsí tó bá jẹ́ pé ẹni tí ń ṣe boys I tó to buy the pé boy. anybody ló bẹ́ ẹ jẹ́ ká wọbẹ̀ ká jẹgbẹ̀rún ká ṣe judgement tó tọ́ fún wọn. rọ igun ńlá ni mi ò ológin ni mi ò ní fojú rẹ kó kó má yàn tí òrùlé bá tó one thousand ibi tí n bá fẹ́ kí òkun mi dúró sí ibẹ̀ ló máa gùn ọ kò sí béèyàn ṣe lè tó tó bá yá mi tí mo fẹ́ mú balẹ̀ ọwọ́ kan ni sẹ́ni tó fọ́ǹbù sí mi mo tó jára mi gbé mo dá jẹ́ mo lè dá la mo lè dá hàn so for now i'm good relax kò sí ọkàn. ẹ̀yin guys ọ̀rọ̀ lẹ́gbọ́n ẹ̀ aláyé ni kò sí wàhálà wọ́n ní òjòjò oníṣègùn kókó lára balẹ̀ ẹ̀gbọ́n. boss. question tí mo ti ń expect kẹ́ béèrè láti ẹ̀kọ́ rẹ̀ máa tó send ẹ̀ sí mail gbogbo yín sọ ẹ lè ṣiṣẹ́ lórí ẹ̀ dáadáa ní date tí mo sọ fún yín pé ẹ fẹ́ lọ ṣe operation yẹn Mr. Sanyaolu ó fẹ́ beat traffic ó fẹ́ tètè kúrò nílé ní seven a.m. láti bọ́ sí express ọ̀nà Òṣogbo so ìmọ̀ nǹkan mi tó kù tẹ̀ ní iná ni ojú wa kò sẹ́ni lè máa fẹ́ fẹ́. Ajáde yóò ká ọdẹ mú ọjà fẹ́fẹ́. Kò sẹ́ni lè máa máa fẹ́ fẹ́. Ọdẹ rò ó. dàgún lábẹ́. Mm-hmm. Ah! láti mo dẹ̀ ń pín ìkẹ́ tó wá sí ìwà ẹ̀ dá mi lóhùn. ṣé ìgbóná mo bára lánàá ibi kan rò ó dẹ̀ ṣe ń lọ. Eh, èló lẹ fẹ́ sà. mo fẹ́ káàpù báàbò táàkì. ọ̀rọ̀ ẹ̀sà. kọ́ owó tèmi ni ẹ jọ owó mi ni. ayé mi bàjẹ́ ni. ẹ lùpẹ̀ ló ń ṣe ìṣẹ̀lẹ̀ o àwọn ṣe ń bi ọ̀yà wúyẹ̀ dà sáńtọ̀ gbogbo ọ̀yà yẹ dábọ̀ olówó yẹ gbàgbọ́ yẹ. wọ́n sọ òtún keep your mouth shut and just am. people go on there. open it. ẹ o tó bẹ̀. ẹ ẹ ìrìnàjà o ẹ tẹ o kó sọ̀ fọlọ́dún ara. wà wà wà ayẹ ń sọ fún tani yẹ sọkùn sọkùn sọkùn sọkùn báyìí ni àmì àrà àrè wọ ìdè kọ ẹ àrè pààlà ìdè pààlà ìdè tọ omi yù bẹ kú ni. èmi ṣoṣo. pápá kúkú bẹ kú ni kẹrọ ṣe kẹrọ fọmọ kẹrọ. èmi ni èmi ṣoṣo gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́ wọ̀nyí a lè fún iláyè kẹ́ máa ṣòṣì kiri mọ́ tẹ bá ayẹ gbé mọ́tò kẹ́ kúrò báyìí kẹ́ lọ. àwọn olùbáwí wà á sọ ń di ẹ̀yìn o ma auto buffer come on. ká láwọn kìlọ̀ fọmọ rẹ̀ ènìyàn rọ kọlọmọ kìlọ̀ fọmọ rẹ̀ ènìyàn lẹ̀ kọlọmọ kìlọ̀ fọmọ ah, rẹ̀ ènìyàn rọ dẹ̀dẹ̀ndẹ̀kú. ó mọ̀ pé inú àfẹ́ ta bíọ́bíọ́ ṣùgbọ́n máa wá kan yín lọ́gbọ́n. agbára àwọn ìyá mi dà agbára o. Oh! ẹyin. Nyangawa. Aláwọ̀ ojú ọkọ̀ eégún lòdì ní ọ̀gá o, ojú ọ̀gá o. Ohun tó ṣẹlẹ̀ bí o ṣe kàn tó ṣe fetí gbọ́. Gbogbo àwọn guys mi ló wà wájú mi, kò sí kankan nu wọn tó jáde tí ò fara pa. ẹ béèrè kíákíá torí kò sí tẹ́ béèrè lọ́wọ́ mi ti bè fún yín kódà òun tẹ́ béèrè mò ń sanlé fún yín ni ẹ béèrè. ah boss ah. bí àwọn tún yẹ kí àwọn jìgàjìgà lọ́kùn ó kọ́ mọ̀nàmọ̀nà lẹ́yìn oṣù ká èmi lọ́gbà tí ọ̀gá kò sí lẹ́lọ́gbọ̀ wọlé àkídára ká má kù síbi ká kì í gọ̀gọ̀gọ̀gọ̀ ká má lọ́gbọ̀ ó kà á àdúgbò ti ṣe ní pẹ́tà ṣe sọ àgbẹ̀tò tó lóògùn kì í gbé olóògùn tó bá gbé paramọ́lẹ̀ yóò kó yọnu ìwé jíjọ nínú ọ̀nà ti jẹ́ sakisa àwọn ọmọ ni wọ́n jẹ́ àjàjàjà tí wọ́n lọ sí lọ́wọ́ sọ́rọ́ kídò tí wọ́n gbà ìgbèrè lọ́wọ́ lẹ́nà tí wọ́n fọ́ fọ́lọ́wọ́ àti wọn tí wọ́n bá sọ́dọ̀ wọn ni tí wọ́n bẹ̀rẹ̀ wọlé ẹ̀là ẹ̀là hàn mí. káì èmi ẹni wọ́n kù sọ̀rọ̀ ni gbogbo wọn gbé gbogbo lẹ́yìn onígbà tẹ́pẹ̀lẹ̀ nígbà níjà láì fọwọ́ kan ni èmi ni aláwọ̀ tó tó alára bíi ẹ lọ alárúgbó kí ló ṣẹlẹ̀. ọmọkùnrin tó ń sọ pé òun lójú àlá ọmọkùnrin ò ní ọ. ọmọ wò ta ló ní ta ló ṣú ibo ló ti wá ó ti pẹ́ tí mo ti ń béè lọ́wọ́ yìí pé ta ni ọmọdékùnrin ta ni ah ooo alárúgbó mo sọ fún yín mo ní òkèrè òun ni olójú jíjì ti máa ń mẹ́kún sùn mo ti sọ fún yín sọmọ tí mi ò mọ̀ tí mi mẹ́yẹ tó sún sí mi mọ́ tó ti wá ṣé bàbá lajúlẹ̀ a máa dáṣẹ̀ ní àfọ̀mí báyìí. ẹ ẹ wo wo wo ṣíṣe sí kù ṣíṣe kù sọ fún àwọn ọmọ sẹlẹ pé kí wọn má bàbá mi sọ fún ọmọ bàbá mi ah, ìlú eléyìí kọ akérèjáyé àrèkò wọjà ọmọ tuntun àbẹjẹ lójú. Guys, sorry. I said sorry kò sẹ́ni lè máa fẹ́ fẹ́ ọjà ní ọ̀gá ọdẹ ò dá fẹ́ fẹ́. fact àti ká máa parọ́ epo yín da gan bí ó ti pọ̀ jù ibi ló yẹ kí n wá máa ra epo ní ojoojúmọ́ kàn jẹ́ pé <laughs> ẹ̀rù kan ló ń bà mí. ẹ̀rù wo nìyẹn sá. agbọ́ròyìn ah, kan tó ṣẹlẹ̀ ń bí last week. ìròyìn wo ló ṣẹlẹ̀ ọ ah, lóyún ló ṣẹlẹ̀ táwọn èèyàn àwọn olè tí wọ́n bá tán wá káyàn kan mọ́ bí. ẹ jọ sá àṣebẹ ti repo yín tán ẹ wá máa lọ. ẹ jọ mo ń dẹni question láti béèrè nípa àwọn bọ́ìsì yẹn. kí ló ṣẹlẹ̀ àníkẹ́ wá máa lọ ṣé bá ti tepo fún yín ẹ̀dẹ̀ ti sanwó ẹ wá máa lọ. Ah, ṣó tó jà ni. kò tó jẹ́ wá máa lọ. ẹ ṣe jàre sista mo bí ẹ̀yin ṣe wá bá wa láti ibi tẹ wà yẹn tẹ fi mọ̀ páà ń bí tẹ dìde láàyè yín tẹ fi wá bá wa bí yẹn inú mi dùn gan torí mo pé ẹ̀yàn á lè fún mi ní full information dáadáa ìṣẹ̀lẹ̀ tọ́nú ṣẹlẹ̀ bí last week ni mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ti ah. tàwọn olè tọ́nà wá rọ́ọ̀bù yẹn ah. yẹn làyà bí ń jásí pé kí wọ́n ṣe lọ́gbà tó lọ́wọ́ olú ẹ̀. Ah, wọ́n ṣe máa gba mọ́tò lọ́wọ́ yín ọ̀nkú kí ló tẹ̀yìn èèyàn máa ń tẹ̀lé rúmọ̀ báyìí ẹ máa ń tọ̀rẹ̀ ọ̀rẹ́ ni lóòótọ́ làwọn ò wá rọ́ọ̀bù bíbá yín last week but kò lẹ̀ mí lọ àbí àmọ́ adúpẹ́ lọ́wọ́ ṣóńṣó òun ni mẹ̀sáyà wà lọ́jọ́ yẹn. ṣóńṣó kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé èèyàn ló ń jẹ́ ṣóńṣó àbángẹ́lì. èèyàn ní na ah. o tí o bá ṣe tiẹ̀ kì í ṣe nǹkan tá à ń sọ yìí lábàá máa sọ wọn. òun ló dá nìkan kojú àwọn olè hmm. ṣóńṣó yẹn ń try gan gbà yẹn o superman gidi ni o ah, ẹ jẹ́ má bínú ṣé mo lè rí. ní ta nìyẹn. ṣóńṣó. ṣóńṣó ṣóńṣó lẹ fẹ́ rí ẹni problem gbogbo ẹ lọ́wọ́ wọn. mo ti sọ fún wọn tẹ́lẹ̀ wa máa lọ. ṣó ti lè bú lọ ni. brọ́dẹ̀ wa máa lọ ṣé bẹ́ẹ̀ ti sanwó fún wa èwo lẹ́jọ́ báyìí. ṣé bẹ́ẹ̀ ìjẹ́ fi sáì lè mi ni èwo làwọn táwọn tún sọ pé. wọ́n ti gbowó rẹ̀ bí ẹjọ́ wọn ti pọ̀ jù ọ́ máa lọ. ọwọ́ tẹ́ fi wá yẹ àwọn yín tó kù sọ ọ̀tọ̀ dẹ̀ ni bọ́n ṣe ń rí ọ̀rọ̀ mi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bí ní last week yẹn ni wọ́n sọ̀rọ̀ nípa ẹnìkan ní o tẹ̀ pé èèyàn ló jẹ́ wọ́n ní ṣóńṣó ṣùgbọ́n wà tí mo sọ wá gbọ́ pé èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú bó ṣe wá sọ̀rọ̀ ẹ̀ mara mo fẹ́ mọ ṣóńṣó o wípé ṣé ó ṣiṣẹ́ ń bí ni o àbí ó ń gbé bí ni o àbọ̀mọ̀ ọ̀gá yín bí ni o ìyẹn lèmi tẹ̀ ń béèrè ọ̀tọ̀dẹ̀ ni bọ́dà yín sọ̀rọ̀. ṣóńṣó ṣiṣẹ́ ń bí báyìí o ṣiṣẹ́ ń bí kẹ̀ o ṣiṣẹ́ ń bí o. báwo ló ṣe wá ṣe kí ló wá ṣẹlẹ̀. ó dà pé bí abi labra bí àwọn tó máa ń gbé pọ̀npọ̀n tó máa ń roko rublock iṣẹ́ tó ń ṣe nìyẹn so kò ṣiṣẹ́ ń bí. wá ní títí ẹ̀ tọ́nà òun ló wá gbà àwọn èèyàn lẹ́nu ẹ má bínú ṣe ẹ mọ ibi tó ń gbé. gbé kẹ mo ṣe máa mọ ibi tó ń gbé mi ò mọ ibi tó ń gbé o bọ̀ ó dà pé ó ń ṣiṣẹ́ ní site kan tó wà sálẹ̀ bẹ́ẹ̀. ó ní on tide road kan tẹ́ bá ti yà sí right bí inú gbó ṣá tẹ́ bá ti lọ lọ lọ ẹ̀kọ́ máa lọ ṣá sínú igbó àwọn new site yẹn construction place kan wà bẹ́ẹ̀. ibẹ̀ lèèyàn ti máa rí ṣóńṣó. ẹ̀yin bẹ̀lẹ̀ máa ti rí. Ah, eh, èmi náà ti rò bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀ ó ẹ má bínú ẹ wá kí ló tẹ̀ wá ṣóńṣó ṣe fẹ́ máa ṣe lébra ni. irọ́ èmi jẹ ọlọ́run ní jẹ́ ẹ̀rín èké ìbídùn àwọn ẹlẹ́jọ́ ìyá bá ń kárí eré wọ́n fẹjọ́ sí ẹ ni. gbèké yìí dé. gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nú ilé epo iná ìwọ náà ló lọ sọ fún máníjà wọ́n fi ṣépè fún ẹ ni. yóò pè. ṣe realize pé supervisor yín lè bá sọ̀rọ̀ ah, ẹ ti stupid. ìyẹn ní kẹ́ máa orí ah. bídí pọ́ọ̀pù lọ fi yín sí kẹ́kẹ́. Ah, ó wà lára ẹ ó máa tó lé ọmọ ìdánù. oṣù ọjọ́ ẹlẹ́jọ́ oṣù ọjọ́ ó máa lé ẹ̀dá alaye àwọn fara ọ̀gá gbogbo dà. ọ̀gá náà ló rán mi sí ọ. àwọn fara wa àjàdí ah. ọ̀gá wa. ọ̀gá tiwa ló ké sí yẹn ọ̀gá tiwa nìyẹn èèyàn kan bí èèyàn twenty. àbí èèyàn one million ni o. èèyàn tá à ń dárúkọ ẹ̀ tẹ́rù dẹ̀ ń ba gbogbo èèyàn ládùúgbò. ń ba gbogbo èèyàn lágbàáyé. <laughs> ọ̀gá ló rán mi sí ẹ òun rèé. Ah jẹ́rìí wọn tí mo láìkí lára wọn jù náà rèé gbogbo ẹ̀ ló wù yìí. èmi nìkan tán. ìwọ nìkan ni. wọn ni wálẹ̀ láìláì bá mi jíṣẹ́ fún wọn. lágbàáyọ̀ lọ. ẹ wà mọ̀ kó tó ṣẹlẹ̀ má bínú mo rò pé máa fún ẹ ní owó ìtẹ́lẹ̀ bọ̀ tà mí mọ̀ kó máa sí ilẹ̀ pàpà yẹn ní ìpínlẹ̀ fẹ́ já ọ̀ǹtọ́ ṣe bù ní ìgbọ̀n tó máa ṣẹlẹ̀ báwo ni next time máa fún ẹ ní nǹkan tó ti yẹ ẹ sí. aláyọ̀ yẹ kó ti yẹ ẹ. kò sí wàhálà kò sí wàhálà. torí ibi tí mo sọ pé wọ́n ń wà yẹn kan jọ kọ́ máa fọ wù ọ́ èmi ti ṣe gbogbo fáyíndìsì tèmi pátápátá lóòótọ́ mo ti rí sáìtì tó ti ń ṣiṣẹ́ yẹn gangan kò ti ṣiṣẹ́ tó lórí burúkú ẹ̀ ṣe mẹ́ẹ̀ náà kọ́kàn bá wọn wọ́ kìíní ńlẹ̀ kó bá wọn roko kó bá wọn gbà kò síṣẹ́ gidi àwọn èèyàn gidi wà mẹ́rin tó ń kọ́lé lọ́wọ́ iṣẹ́ aṣájẹun ni wèrè ń bá káàkiri mẹ́ o lórí burúkú yẹn tí ò borí dúró yẹn o kò yẹn sìn so ẹ ṣàjọ ẹ everything ọmọ mi. ìyá mọ̀ pé o olófo náà lọ́ọ́ mi ò fẹ́ kó gba bíbá yìí ó ṣáàrí pọ́nà yìí lèmi náà gba di bíbá ọ̀nà yìí ọ̀wọ́n ọjọ́ wà ńbẹ̀ bẹ́ẹ̀ ni <laughs> bíbá yìí ló máa dákú gbà àlàyé ni <laughs> o ṣe o ga torí iṣẹ́ yín yẹn ìfam ti yọ tí o bá lọ́pọ̀ lọ ló tẹ́ ẹnu pẹ̀lú àwọn àgbà ọmọ àgbà bíbá yìí lọ ṣe é ṣáàjà ọ̀nà yẹn ló máa já sí dàrẹ́ ṣe àlàyé àlàyé àlàyé mi tó ń dà ní polówó ikú tọ̀tàn àjàdí ń polówó àjàdí ọ̀gá o mo ń polówó mo ń polówó ikú tọ̀tàn tó. yọmba yọmba yọmba yọmba. Samaya. kì í dí mọ́jọ́ kọ́jọ́ má là arákùnrin kí ló dúpẹ́ fẹ́ dí lọ́nà ni. nígbà míì téèyàn bá ń rí ewé lọ́ọ̀kan ó ṣeé ṣe kéèyàn má mọ bó ṣe tóbi tó àṣé ògbó tí ń gbìn náà lọ ògbó nǹkan téèyàn fi ń jẹun lásán ògbó nǹkan téèyàn fi ń tawí tó bá jẹun tán lọ ṣé wo ni wọ́n ń pè ṣoṣo ẹ̀yẹ méjì kì í jáṣà kò ní dáa fáwọn tó ní ẹ èmi ni mo bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀rọ fún mi lẹ́sìn ta ló gbé iṣẹ́ tó ń tọ̀dọ̀ òṣòro kò sẹ́ni tó lè tọ́ka sí adìyẹ funfun náà ta ẹ jọ ní ìlẹ̀ tí mò ń bá sọ̀rọ̀. àgbẹ̀jọ́ ó ló bá sọ̀rọ̀ tó bá jẹ́ àwọn bàbá ńlá kó bàbá ẹ̀ ló dúró níwájú mi mi ò ní ìgbà tí introduce ara gbogbo ẹ̀ lórí ìwé náà ó ní láti jẹ́ igi burúkú tí ìdálẹ́nu ilé ní iwájú mi yìí bẹ́ẹ̀ sì ni àrùn ọkọ̀ tó ń dẹbẹ̀ nù mo dúró síwájú mi bẹ́ẹ̀ ni torí tí o bá débẹ̀ o yẹ kó débi àdúgbò ẹni lọ́nà ẹni torí pé ọkọ̀ ìyá ẹ̀ ló dúró wájú ẹ̀ àwọn ẹbí bàbá ńlá kó bàbá ẹ̀ lè dúró wájú mi sọ̀rọ̀. ẹ kí ló wá fẹ́ arákùnrin. èmi ni wó èmi ni mo wó fún kí ló wá fẹ́ o kò sí nǹkan méjì tí mo fẹ́ mo fẹ́ kó kú ni kò sí tí mo fẹ́ mi ò fẹ́ kó wà láàyè mọ́ ni òun tàkà ẹ kò sí wàhálà máa jẹ́ kó mọ̀ pé oòrùn tó ń wọ̀ yìí ẹ ò ní láǹfààní àti rí mọ́ ọmọ tó bá bàjẹ́ ní. bẹ̀rẹ̀ ṣetán àti bẹ́ẹ̀ wò. mo ti di ẹja òjijì èmi ṣoṣo mi ò ṣe súwọ́lù bẹ́ẹ̀ ni mi ṣe lọ́lọ́ a kì í súwọ́lù mi torí ẹni tó bá súwọ́lù làbẹ́ làbẹ́ ẹ̀kọ́ ni a gbígbọ̀ bí ẹ̀jẹ̀ èmi. níwájú mi náà bí ẹni lójú ìlú ló gbèjì ayé ẹni ló mú ọ̀rọ̀ ló ń gbé owó ẹ̀. ìjà fáwọn tó ń àtàwọn tó ní àbàjẹ́ ni. ẹyin ló lọ. kò ní dáa fún ẹ wọn ní ibi tí ọ̀gẹ̀dẹ̀ bá dúró sí ló ń dẹ̀ra sí níbẹ̀. bẹ̀rẹ̀ ṣètò àti kun da da da da dan da ku da dan da ku da dan da ku wọ́n lè lè lè lè wọ́n bá wọ́n bá ẹni má bá ikú ikú ló bá o má dúró má rọṣẹ ikú ni iná ni ojú wa kò sẹ́ni lè má fẹ́ fẹ́. Ajadi ọ̀gá ó dẹ̀rù ó ta fẹ́fẹ́. Ọjọ́ ṣe wá mú láàrin tí ò ní sára. Èmi awo alẹ́bí oṣù ni. Kí ni jọba? Ọ̀págilá ọ̀págilágilà ọ̀págilágilà ọ̀yá sáré wá. Gbogbo máa ń dọ́nú afẹ́fẹ́ lákòókò yìí. Ẹ sáré tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ wá. Mo fẹ́ kó o sáré tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ kó o sáré wá bó bá ń bẹ nígbèrè òkun kó wá tó bá ń bẹ nígbèrè ọ̀sà ó yá sáré wá wá mi. Adékúnlé Adékúnlé o Adékúnlé Adékúnlé àbí wọ́n kọ́ ọmọ gbé sọ́njọ́ kọ́jú tí ni dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ kò ní fọmọ ẹ lẹ́ẹ̀. wo ilé wo. àfìgbà tí ikú gbé ẹja lókè pẹ àṣẹṣẹ kóògùn màjèsí tó bá gbọ́ kùrukùru kùrukùru àmọ́ tamọ́rí àti mọ́ tamúra awágbóògùn kọlù nkẹ́kọ̀ọ́yà nípa fún ọ̀sán tí lóògùn lóbìnrin ó ní súnmọ́ mi níyàyí ògbóbìnrin fàmọ́ mi níyàyí ògbóbìnrin ó ti yé mi tó bá kú dẹ̀dẹ̀ kọjú kan rí oyè oyè oyè kú mẹ́ àyùká gidigidi mi ti gbé ti gbẹ́ yọ kúndó ẹnì kan ká ṣe gidigidi lọ́wọ́ bàtà oyè. Adékúnlé o Adékúnlé o Adékúnlé akaribiti ní gbẹdun gbọfari akaribiti lódìmọ́mú nà mú ọwọ́ ọ̀dà nà mú ọwọ́ ọ̀dà Adékúnlé Adékúnlé o sọ́jọ́ sọ́jọ́ Adékúnlé o ah mo ṣe kàn ti rí èmi àwọn adébí oṣù ẹ̀yà bí yamọ ìdá sáàmà wípé ẹ̀yin lọ́mọ alákẹ́tẹ́ nípẹ́ ọmọ làwòrì jiyọ̀ ọmọ ọlọ́wọ́rọ́wọ́rọ́ ti ń tájọ nínú jù bí náà bá burẹ́kẹ́tọ́ ọmọ oníjù ti yín ọ̀gbọ́dọ̀ sójó tèmi náà ọ̀gbọ́dọ̀ sójó ẹ̀yin náà lẹ́ni bá ọ̀gbọ́rù mi lójú ẹni kì í máa ké sí yín ẹ̀yin abiyamọ ayé ẹ dákun ẹ gbà mí yíyí ọmọ ní pọmọ ìrùkẹ̀rẹ̀ àsìpọmọ Ọ̀rúnmìlà a mọ̀ wípé ìyàwó gbọ́dọ̀ jẹ gúdúgúdú lójú bàtà tó bá rí bẹ́ẹ̀ àwọn ń sọ̀rọ̀ ẹ gbà mí lórí ọmọ yìí ẹ má jẹ́ ojú ó tì kí wọ́n má ní baba aláwo tí ń kì láyà náà dà ẹ ṣàánú mi ẹ ṣeun ẹ ṣeun tí a mọ̀ pé àwọn olùjẹ́ bẹ́ẹ̀ ni ẹ dákun ẹ ṣàánú mi ẹ má wò mí ràn ẹ má wò mí ràn ẹ ṣeun ẹ dákun ẹ dákun ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. ẹ ṣe ṣe wà ní onírú onírú yó ẹ ṣe ṣe wà ní oníyọ oníyọ yó àdágìdìgbà ló wọlé olórìṣà olórìṣà yó olórìṣà yó ẹ dákun ẹ jẹ́ kọ́ ọ̀rọ̀ rẹ̀ òbí jó fún mi ẹ jọ ń báyọ̀. yanu yanu jẹ́ kí ní lẹ́kàn jẹ́ gbé. ikú má pa yìí ikú má pa yìí ikú má pa yìí. yanu ẹlẹ́kẹ̀ẹ́ yanu gé yanu gé kí ni. àrùn má ṣe yìí àrùn má ṣe yìí àrùn má ṣe yìí. àṣẹ àṣẹ àbíyè ni tiwa. àwòye láwùẹ́. àbíyè ni tiwa. àwòye láwùẹ́. àbíyè ni tiwa. àwòye láwùẹ́. Adékúnlé o Adékúnlé ó yẹ tirọlẹ tirọlẹ ìjà tó bá pé wúrà ìjà náà ni ó rí ìjà tí wọn bá pé ọmọ àgùntàn ìjà náà ni ó rí alọ́yàmọ́yà lọ́rọ̀ ń bọ̀rọ̀ lójúmọ́ mú kínníkínní yọ tí lọ́rọ̀ ìbáwọn náà yà wọ ní ibò ó yà padà dé ojú mi dáadáa èmi àwọn alẹ́ bí oṣù ni ara òye òye ọmọ ọba ọmọ ọba òye mọ̀ sùn tẹ́jú mọ́ mi. bàbá tójú rẹ ti wà ní ìwé. lóòótọ́ àwọn ọkọ kì í ṣòbíire àmọ́ gbogbo béèrè béèrè ló fẹ́ díẹ̀ gbọ́ òbí mi léèrè lẹ́ẹ̀kan ní pé bo la wà. ayé ló wọ ìwọ ò kì í ṣèrò ọ̀run mọ́ torí pé ayé là gbé o àbọ̀ dáhùn torí pé ayé là gbé ni làwọn ìyá fi ní wọn ò gbọdọ̀ kú mọ́ wọn ò sì tún kú mọ́ yigiyigi ọ̀tá omi. ẹ bàbá ibo la wá ń lọ báyìí. sọ́nsọ́ Adékúnlé ibi orí ń bẹ́sẹ̀ rè n ò lè sọ o àmọ́ ń gbà tá a bá kò sírìn yìí ibi tó rí bá gbá wa ká gbà pé ìṣẹ̀dá ló ti wà débẹ̀. ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ni mo pè ibà kùtùkùtù àwọ̀ òwúrọ̀ ìbà kọríkọrí àwọ̀ ọ̀sán gbogbo ìbà kùkùṣùwì àwọ̀ ọ̀gànjọ́ ìbà kùtùkùtù àwọ̀ òwúrọ̀ ìbà kọríkọrí àwọ̀ ọ̀sán gbogbo ìbà kùkùṣùwì àwọ̀ ọ̀gànjọ́ ìbà sákà àwọ̀ òdu ayé ìbà tìrìmúlẹ̀ àwọ̀ òde ìjẹ̀sà ìbọ̀nàbọ̀nà lè ní ìfìàgù rẹ̀ ìbà ọ̀run ìbà alájà. aṣàkóró ọ̀pá alábàtà wọ́n wọ̀ gómìnà èwo ni wọ́n gbà ó lẹ́yìn ló wọ́n gbà wọ́n nítorí kí ni ó ní ẹ̀yìn ẹ̀yìn lóbi ìṣòwò sí. ọkùnrin àdàdà torí

ẹnu mi ò káàdù lọ́nà ká fìlẹ̀ òjò ìyàwó di kó má tiẹ̀ lè attempt láti gbádìí ìyàtọ̀ kí àwa ọlọ́pàá ká wà nílùú tá a ní ammunition tá a lè jẹ́ security agent kẹ́ni kan wá máa pẹ́ra ẹ̀mí ẹkùn kó máa dún mọ̀ọ́rù mọ̀ọ́rù mọ̀ọ́rù lọ́wọ́ kó má jẹ́ kí ara ilé sí mi kó má jẹ́ kí ara oko wálé. lọ́rọ̀ mo ti pa lówe mo ti lo gbogbo ọgbọ́n tí mo fi lè bá yín sọ yet situation remain the same so mo wá ń fi àsìkò yín sọ fún yín for the last time pé gbogbo wa náà ẹ má jẹ́ kó jẹ́ ìmọ̀ èmi nìkan gbogbo yín náà ẹ lọ jókòó ẹ lọ ronú nípa kínní ẹ jẹ́ ká wá solution sí ọ̀rọ̀ yìí ojú tọ̀rẹ́ mi ojú òtì mi ẹnu yẹn gangan ni òlójútì o. káwọn ẹ̀rù kó má ṣe ṣí ọ sórí ọ̀la. ok yes sir sir ọ̀la. ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ èní àárọ̀ ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ èní alẹ́ kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀. opportunity láti prove ara right mo lè mú ọjà jẹ ọ̀gá. Officer Trayo, do you know what you are saying? Àpárákọ́ là ń ṣe lọ́fíìsì yìí. Mi ì ṣàpárá sà, mo lè mú sà. Mo lè mú ọjà jẹ ọ̀gá. Anyway, you are a trained police officer and uh, ibi tó bá dẹ̀ lè là ń bá kíkanjú. So, ìwọ kan ronú sí gbogbo support tí police authority lè fún ẹ ká fi bá kí wọn. thank you very much sir tí bá ti ronú pa gbogbo support mọ̀ nípa. gbàgbà rẹ̀ kú. bẹ̀rẹ̀ ṣetán àti bẹ́ẹ̀ wò. ọ̀fíìsà Túnráyọ̀ màmá ẹ̀ ń bá ẹ sọ òun orin pọnkan òun orin pọnkan jọ sọ fún mi kí nìkan tó fẹ́ láṣọránsì pé o lè rí àjàdí ọ̀gá o lè rí mú àwọn tó nífọ̀n tó lé ìkànnà gan nínú iṣẹ́ ọlọ́pàá wọ́n mú wọ́n mú tì àti wípé orúkọ lásán ló ń gbọ́ òórí sójú rí. òótọ́ ló sọ. àmọ́ mo fẹ́ kó mọ̀ pé látìgbà tí ọlọ́run ti dá ayé àti ọ̀run púpọ̀ nínú àwọn alágbára tí wọ́n ń ba ayé jẹ́ yìí ìjẹ́ ọjọ́ mọ̀ pé obìnrin ló mú wọn balẹ̀. Hmm, lóòótọ́ ni. mo fẹ́ jẹ́ kan lára àwọn obìnrin tó yẹ kó máa mú àwọn ọ̀daràn alágbára yìí balẹ̀. o wá fẹ́ gbọ́ mi èmi ti rájà dé. ẹ lajú kan ẹ pàkan dẹ ayé ilé ẹ má má sùn o àjàdí ń bọ̀ àjàdí ti dẹ́ ó dájú ìdìbò lẹ̀ ẹ̀rọ pọ̀ wọn tó wọ̀ ẹ́ sẹ̀ bàbá ọlọ́run gbọ́ tẹ́ bá wọ̀ ọ́ sẹ́sẹ́ ó máa ṣàìsìn yìí ah, wọ́n wọ́n wọ́n ọmọ ilé ìsọ̀sẹ̀ o wọ́n á gbé síbi ìdí ni á kọjá bíi dodo díẹ̀. bàbá mi wá pọ̀ lè bí òye. òye òye lọ bọ́ wọn ẹ lọ bọ́ wọn ẹ. Ah, tó bá rọmọ tó pretty tó bá rí babe kan tó set dáadáa wàá pè wọ́n wọ́n máa tẹ ẹ ló wọ́n wàá ní kán wá máa wá pátápátá ṣe bó fẹ́ sọ̀rọ̀ ni nígbà tó ṣe pé bọ́n wà nínú eyín ẹ àbí àbọ́tà <laughs> àbọ́n láhàn ẹ wọ́n ṣe sọ nǹkan tó fẹ́ sọ wọ́n wá já àwọn ọmọ tó ọ́gìlì yẹn ni àtiwájú àtẹ̀yìn wọn á ti wọ́n dì í. àwọn kò ní lọ bẹ. kò sí ìtò máa ṣe lò wíṣì àlọ́ máa wá fún wọn kiri kán lè fi tì wọ́n. ajé akọ́pọ̀ ju ìgbéraga burúkú fọwọ́ rán. no no no mo really appreciate ẹ gan o sexy gan. you're such a funny guy. àwọn èèyàn náà máa ń sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa ń sọ bẹ́ẹ̀ wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ọba Fúnṣọ́ Akànnì lórúkọ mi. Adéọlá Adélékè lórúkọ mi. Adéọlá Adélékè very beautiful name pleasure. wow <laughs> obìnrin tó bá fún àyàn á dàbí ẹni pẹ́ fọwọ́ rí owó <laughs> erí inú ọwọ́ mi ọwọ́ mi ò yí kò yí sọ́wọ́ ẹ̀ <laughs> kí lẹ̀ ń ṣe. i'm into buying and selling. oh good. like. everything shoes bags clothes. mo ti mọ̀ náà you know ẹni tó bá fún àyàn nǹkan tó tà náà ní shoe àánà àánà káràkátà là ń ṣe ẹ bá fẹ́ ra mọ́tò ẹ ra lọ́wọ́ wa o ẹ bá fẹ́ ra lẹ̀ àwa náà ni ẹ bá fẹ́ ra lẹ̀ àwa náà ni àwa náà ni àwa ni àwa ni àwa tún ni ló bá tán. gbogbo ẹ̀ là ń ta kò sí ìta ń ta ẹ ra lọ́wọ́ wa jọ̀wọ́ bèè yọ̀ ṣé lè ní contact ẹ̀ kákan. ẹ tí mú mi ẹ mọ ibi mo ti wá ẹ mọ bí mo ṣe jẹ kí n sáré fún yín ní nọ́mbà mi. má sọ bẹ́ẹ̀ mọ́ mo ṣe yẹn tán sìn ni èwo ni kì í ṣẹ̀ṣẹ̀ máa wádìí ibi tó ti wá ibi tó ti lọ kódà gan kọ́kọ́ ẹ tó gbé ẹ sílé gan kó rí ẹ kó máa rìn lọ tó bá ti jáde ó yẹ kó mọ̀ ẹ́ fún hmm, o ti kúrò nílé àwọn ọkùnrin tó bá appreciate á rí ẹ. pátápátá ìwà ló ṣe no now lọ́wọ́ really mm-hmm. báwo ló ṣe mọ̀ ipò òní. lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo ti rí àwọn ọkùnrin méjì tó ń dún sí ẹ̀gbẹ́ ni mo ti mọ̀ pé àjáde ni mo rí torí pé fídíò kan wà tí mo rí nígbà kan tí wọ́n fi lọ sí operation kan ní supermarket nígbà yẹn ta dẹ̀rẹ̀ ta wo fídíò yẹn wọ́n jẹ́ kó yé wa pé àwọn àjàdí ló lọ fún operation yẹn so obviously mo lè dá àwọn méjèèjì yẹn mọ̀. ọ̀rẹ́ mi nígbà tó dẹ̀ ti wá rí evidence sí pé o lè ra jáde kí ló dé tó o ṣiṣẹ́ pẹ̀lú àwọn colleagues ẹ̀ kí ẹ jọ ṣe papọ̀ àbí. no mi ṣiṣẹ́ pẹ̀lú àwọn colleagues mi mi fẹ́ kéèyàn kankan gba glory mi mo fẹ́ dá shine ni mo fẹ́ dá gba glory mi ni so mo fẹ́ ṣiṣẹ́ yẹn fún ara mi. ó ga ọ Túnráyọ̀ <laughs> anyway I wish you good luck. thank you friendship but mo need your encouragement. okay. <laughs> so what do I offer you. anything anything. Oh, baby. This is big. Big care. Small place, they man manage my day. Ah, Abi, Kilaveshe. Not a bad place. <laughs> Thank you. You're welcome. Um, mo ní láti take time mi láti attempt say that dáadáa so mi gbọ́dọ̀ rush rárá bó ṣe lè wò so kàn fún mi níṣẹ́jú díẹ̀ mo bọ ọsẹ. okay thank you. hello mo ti wà o ẹ máa bọ̀ ẹ máa ti wà pẹ̀lú ẹ. Sorry, babe. Okay, darling. um, <laughs> okay. Ṣàgbọ́ àríwọ̀ láti bẹ̀rẹ̀ mọ̀ pé <laughs> kí ló ṣẹlẹ̀ àwọn oníbọ̀ wa ló máa jẹ́ ó mọ nǹkan tí mò ń rò mi ò rò pa kàn lè jókòó nínú ilé ìbáyọ̀ kò yẹ ń sìn èmi nìkan ni mo wà nínú ilé ìwé ẹ̀dẹ́ẹ̀dọ́ bákọ̀bákọ̀ bóyá kí n kàn sáré gbé e jáde. jáde bíi ti báwo irọ́ o èmi ò jáde o ṣáà lè wá lé ni. Ah, kì í ṣe wípé a ò lè wá lé ọmọ kan wò pé a lè jáde náà ni. jọ̀ọ́ ṣe kò sóúnjẹ nu kíchìnì. Ah, definitely ó jẹ́ wà bẹ́ẹ̀ àmì ah, ò máa lazy tó yẹn. àfi <laughs> tó bá jẹ́ pé bóyá ẹ lálejò tẹ́ ẹ ṣe fẹ́ ká wà ń bí o. Hmm. bẹ́ẹ̀ mo tún káwọn tó bá ti pretty báyìí ń sìn problem tó máa ń ní ni pé wọn fẹ́ rival rárá <laughs> àtọkùnrin àtobìnrin báwo ni wọ́n ṣe máa nílò wọ báyìí nínú ilé tó tún máa sọ pàlejò kan wọ̀. no hmm. àwọn àbúrò mi gan tajọ ń gbélé kò sí kankan lé ni wọ́n ń sìn. ok sísìn yàn kan ò ti sí jẹ́ kí èmi àtẹ́jọ́ wa ń lé kájọ máa gbádùn ara wa really yes kò sí problem wàá dẹ̀ gbádùn mi dọ̀bà. díẹ̀ <laughs> lọ kitchen kí oh that's really nice. má wọrí jẹ́ kí n jẹ́ kí n help you. really. Yeah náà máa sọ wípé ajá bẹ́ẹ̀kan ṣe bọ̀ lọ́dọ̀ tèmi eré ní kìnìún olóòlájú tèmi òun ló ń bá ajá àwọn ṣe ìwọ sùn gbogbo tó ti ṣe látìgbà tèmi àtẹ̀tí ń bọ̀ tèmi ò rí eléyìí mo bá ṣe mo fọwọ́ ra ẹ lórí tó máa fi tẹ́ tó máa fi kà mú kò ní lè mí lèmi àjàdé ọ̀gá kò ní dá fáwọn tó ní ẹ. ó di méjì ni. kọjú sí mi bí. kọjú sí mi bí. mo ní kò kọjú sí mi níbí mo ní kò kọjú sí mi bí tó bá tún yí ojú sọ yẹn máa gbá etí ẹ. police officer ìwọ dáradára police officer ìwọ fẹ́ fi èmi gba ogun máa fi kú ẹ máa fi popular tó bá kú tán máa kọ́ sí gbogbo òkú ẹ máa kọ́ ráǹdẹ̀ wípé mi àjàdí ọ̀gá èmi ni mo pa ẹ̀. jíjọ bẹ̀rẹ̀ ọlọ́run má bínú mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. wọn àti ẹbí bá ńlá kò bá bá ẹ̀dá kò ṣerú ẹ̀ mọ́ àwọn dìdìrín ọlọ́pàá ẹgbẹ́ ẹ̀ tí wọ́n rán bọ̀m̀bí láti wá mú èdè gbogbo wọn ti fi kú ṣèfàjẹ́ lọ́nà ah! pátápátá pátápátá bó dẹ̀ ṣe ń wò mí lọ́kàn ó wù mí kí n sọ ẹ́ di ìgbálẹ̀ kí n wá ha ẹ̀ fún àwọn èèyàn kó máa fi ẹ́ gbá gọ́ta wàá dẹ̀ máa mọ̀ wọ́n fi ẹ́ gbálẹ̀ ah. O máa borí mi lé o. sọlẹ̀ kan fún ẹ mo ní orí ilẹ̀kùn tèmi ń bájà ṣe fine girl ẹ tí ọmọ ẹ̀tọ́ bá tún dánwò ẹ̀wò níwájú mi wọ́n fi ìwà àti gbogbo mọ̀lẹ́bí ẹ̀ pé tán get out. bí mo ṣe tají láti ojú oorun nìyẹn àyà mi wá ń dùn gbì gbì gbì kódà gan ṣe ni mo wò mí mọ̀ bóyá ayé ni mo wà bọ́run ni mo wà. Mm-hmm. túnra yọ ṣé àlá yìí ló ń pè ní àlá lásán àlá eléyìí ti kọjá àlá lásán o àlá eléyìí kọjá àlá lásán. màmí it is normal kò yẹ yín ìgbà míì nǹkan tẹ bá rò sùn ni àlá tẹ máa lá bí nǹkan tí mo rò lọ́jọ́ yẹn ló jẹ́ kí n lárú àlàbẹ̀ yẹn kò yẹ yẹn kò sí big deal nínú ẹ̀. mo ṣe big deal ṣá ìwọ hmm. ọmọ yìí ìwọ ọmọ yìí ò gbọ́rọ̀ sí mi lẹ́nu ò gbọ́rọ̀ sí mi lẹ́nu mo níṣẹ́ tó ń ṣe kó o fi iṣẹ́ yìí sílẹ̀. ẹ ṣàánú ni bó tiẹ̀ ṣe fúngbà díẹ̀ kó o múnú mi dùn. Ah, ẹ jọ kí ni ẹ tún fẹ́ kí n ṣe fún yín láti múnú yín dùn. tó bá ti lè fi iṣẹ́ yìí sílẹ̀ ìgbà yẹn ló dùn mí nínú torí àlá tèmi gan máa ń lá tí mò ń lá ní gbogbo ìgbà kò ń ṣe nǹkan tábí amọ́ gbọ́dọ̀ máa fẹ́nu sọ o hmm. kò ń ṣe tábí amọ́ gbọ́dọ̀ máa fẹ́nu sọ òjọ́ torí ọlọ́run tó ráyọ̀ mo bẹ̀ ẹ́ ni o. Hmm. ẹ wo mọ̀mísí mo understand yẹn ṣó ti yẹ yín bọ̀ṣẹ́ ríṣẹ́ tí ọba ti yàn láàyò ó máa lágbára kí yàn tó lè filẹ̀ bọ́ mo ti gbọ́ yín ẹ fún mi ní time ṣẹ́gbọ́. so nǹkan tó ń sọ fún mi sì ni pé o lè fi iṣẹ́ yẹn sílẹ̀ àbí. ẹ wọ́n gbọ́n ìwọ ọlọ́run mo tọrọ ọmọ tó máa gbọ́rọ̀ sí mi lẹ́nu lọ́dọ̀ ẹ ọmọ yìí ò gbọ́rọ̀ sí mi lẹ́nu. ṣé o kí nǹkan tí mo ṣe kí n bá yín sọ̀rọ̀ nìyẹn ah! ṣé mo ṣe kí n fẹ́ máa sọ nǹkan tó bá ṣe mí fún yín ṣe mọ̀. Ah! àbúrò kí ni gbogbo ilé yìí o ò lè fi iṣẹ́ ìsílẹ̀ àjò o ò tí ì lè fi iṣẹ́ ìsílẹ̀ kò sí wàhálà ibi tó bá bá mi dé ojú ṣó mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ni mọ́mí ń bá ẹ sọ ni dúró ná kí ni òkè tí ẹ jẹ tẹ́lẹ̀ ẹ̀kú tó ṣe inú gbẹ̀ngbẹ̀ sọ lọ́dẹ̀ẹ́ tó fi wá ní o fẹ́ lọ kojú àjàdí ọ̀gá ò tiẹ̀ bẹ̀rù orí ara ẹ̀. òótọ́ ni gbogbo nǹkan tó sọ àmọ́ nǹkan tí mo fẹ́ kó yé ẹ ni pé nígbà míì ọgbọ́n máa ń ju agbára lọ. lóòótọ́ ni mo mọ̀ ṣùgbọ́n o mo fẹ́ kó mọ̀ yìí pé ẹni tó bá ti juni lọ ó lè junu nù kó junu sí gbó òkú rọ́bà. ìwọ <laughs> ò ṣe dé ojú ẹ sílẹ̀ kó máa wò mí ràn wọn ní ká tó kí ni ká tó yin ni ìpàdé dàbọ̀ ọjà. túnra <laughs> yọ <laughs> okay i wish you best of luck. o ṣe ọjọ́ yìí náà ni ajaja <laughs> ọlọ́ba yìí kọ́ ọmọkùnrin pa ẹ́. Ah, eh? ọ̀rẹ́ mi nǹkan tó dáa ni mò ń wá fún ẹ lóòótọ́ ni eh. oh. okay let's go. ṣoṣo òkú ẹ àbáyẹ. <laughs> obi ṣoṣo sórí apayọ màálù ẹ lójú alápàtà apátúpa ni o. confam. ó túmọ̀ sí pé tó padà wáyé lóòótọ́ wọn á tú ẹ pa ni àkótúpọ̀ ẹ rọrùn. gba ṣé ó ń gbá lórí ẹ̀ nìyẹn oníyá yìí ṣá wọ́n bẹ̀ sọ̀rọ̀ òde sọ̀rọ̀ ọkàn dúró omi ìbákan ìwọ kọ́ ló bá sọ̀rọ̀ ni ṣé ní ẹ̀yìn ah. àwọn tá a lẹ́gbẹ̀ẹ́ àbóṣe bí sẹ́ẹ̀tì ni wá ni. mi ì ní kankan láti bá ògbóyin sọ ọ̀gá ni mo fẹ́ rí. bọ́ọ̀sì ti wá ọjọ́ ti wá ayé ti wá ẹni ti wá láwọn ṣọ́ ṣọ́ṣọ́ ṣọ́ṣọ́ òtọ́rẹ̀ o tẹ́lẹ̀ bá ṣe ní àlọ́ wọ́n ní ẹyẹ ní gbogbo ilé wọ́n bí ẹ̀ ń ṣeré ṣeré o ó ṣe kan bí a o ó ti yẹn sì má lọ rò ó má dùn wá lọ tó yẹ. àtọ́ ìjọ kó bá wọlé ìbẹ̀wò ọmọ kú ni màá bá. kó bá wọlé ìbẹ̀wò ọmọ kú ni wèrè ní ẹ̀ṣá ó bá wà wọ́n ẹ̀ wà. ọwọ́ wa kú ó ti yá rẹ̀ yá. bá kú bá jẹ́ lórí ìbò stọ́ọ̀pù ẹ̀ wọ́n máa ń wà. láyé ọ̀sán owó ah! mélòó lára yá ẹ̀ mélòó lára yá ẹ. a máa bẹ. aa o fọ ni sàṣẹ máa wá ìwà ni. wá ju wa. ẹ mélòó lára ẹ. tó bá wọlé wọn díẹ̀ tí máa pa ẹ ni ọwọ́ olóṣogùn fún ẹ náà wọ́n fi àwọn ọ̀gá ẹ àwọn ìyá pa ẹ. tó bá jẹ́ ẹni kó stọ́ọ̀pù ẹ. lọ́sì ẹgbẹ́ rẹ tó kọ́ ẹ lóògùn. wọ́n ju wa. mélòó lára ẹ. zero ni o. ẹgbẹ́ sẹ́ẹ̀kù à sẹ́gẹ̀ mẹ́ǹgẹ̀. ó ti yẹ ẹ bá dé ẹ tàlọ́bọ̀ yà ọ̀sẹ̀ ọmọ ẹ àwọn ojú abẹni mímí ò ṣe pọ́nlá mo wá di ewé iná tó ń jóni kánkánká mo di wèrèpè tí ń jóni wàìwàì. èmi. màá yín ẹ màá tún yín ìyá ẹ màá yín anybody. kí ló ṣẹlẹ̀. wá a. kí ló kí ló ṣẹlẹ̀ ẹ wọ pé o kí ló ṣẹlẹ̀ o fọ́ ni kí ló ṣẹlẹ̀ bọ̀. kí ló ṣẹlẹ̀ kí ló fún ọjọ́ àfọwọ́. kí ló ṣe kí ló ṣe ọmọ ṣe fún mi lẹ́yìn ìjọ mi náà o ti yí wọ́n. yóò tẹ̀lé ọmọ náà o ti yí wọ́n o ti yí wọ́n. ewu lórí ti ọjọ́ àkọ́jẹ́ mi náà. ṣoṣo ojú abẹ ṣoṣo ojú abẹ ọmọ Adékúnlé èyí ti rí tó ń bẹ̀rù. bàbá àlá tí wọlá ló bà mí lẹ́rù. <laughs> mo mọ̀ pípé òun rí jù bẹ́ẹ̀ lọ ìwọ ti dodo èèyàn tí ó bá wọnú odò ló yẹ kómi ní ó kọ kó yẹ kómi ní ó kọ wọ èmi mà pé gbogbo ń tó rí ọ padà rí bó ṣe gbọ́dọ̀ rí nù wọ́n mo fẹ́ kó ṣe bí akí ọmọ wípé oró ò gbọ́dọ̀ pàdé orò lọ́nà njọ tí oró bá pàdé oró lọ́nà njọ náà lóró ó gbé oró mi torótoró èmi awọ alẹ́ bí oṣù mọ̀ wí bẹ́ẹ̀ èmi ọmọ oró ń ké oró ń sọ oró dún nọmúnọmú nọmúnọmú nọmúnọmú nínú ìgbàlẹ̀ ọ̀sánlẹ́gúnjọ òru lóró ń bọ̀nà. <laughs> wo gbogbo nǹkan tí ìbá dojúkọ lákòókò tó wà yìí mo bẹ̀rù ṣebí akin dúró sí ìgbọ̀n bí oníkòyí ṣe bí ìkẹkùn awo múra sílẹ̀ kò ṣe bí akin bó ṣe lè wù kéèyàn pọ̀ tó bí wọ́n bá dojúkọ dúró mẹ́ wọn tá a bá gbá bàtà lábàrá bàtà ò ní dún bá a bá lu bàtà lójú méjèèjì bàtà ò ní sọ ń dára sákòóso. mi ń jáde ó gbọ́ mọ́ mi kó wò mí dáadáa bó o ti wà yìí o lè dígbẹ́ o lè dàwọ́ o gbọ́ bí wọ́n ti wí wọ́n ló gba wájú yọ ó gbòsì yọ ó gbẹ̀yìn yọ ó gba gèdè méjì yọ gbogbo níbikíbi o lè yọ síyàn kan dèèyàn mẹ́wàá kí wọ́n sì mọ bá mẹ́wẹ̀ẹ̀wá jà àmọ́ wọn ò tó bẹ́ẹ̀ òfo ni wọ́n mú ó rí i pé bàbá dáná ẹ̀fọ́ tán òfo lómi rẹ̀ ó ṣe gbogbo èèyàn tó bá dojú kọ òfo ni wọ́n ṣe èmi mo wí bẹ́ẹ̀ ká tó dágbádá ńlá ńlá tìrí tọ́ni ńlá lágbádá ńlá tọ́sí wọ́n fọkàn rẹ balẹ̀ èmi mo wí bẹ́ẹ̀ sórí ọ̀tá gbàǹtagbà ọ̀tá gbàǹtagbà ìlú dé ta gbangba tó ti gbangba ó ní kí ló níta gbangba fẹ́ ṣe ntó níta gbangba lè ṣe pọ̀ èmi ọwọ́ níbi oṣù ni olúwo àsápì ọ̀la ànìkan jóun ẹkùn ẹkùn tí ń dẹ̀kàn lọ́wọ́ tí ń bèrè mi olúwo àgbágbá mígọ̀mígọ̀ ò ń sùn kí wọ́n sùn kọ́ nọra kọ́ nọpá kọ́ nọsẹ̀ èmi mo wí bẹ́ẹ̀ fọkàn rẹ balẹ̀ ara rẹ ń já ọlọ́kàn tó ó bá yá ó mi odindi èèyàn àti débẹ̀ bàbá débẹ̀ ó mọ̀ odindi èèyàn ó ó mọ̀ wípé oògùn bẹ wó bẹ láàrin yìí àbọ̀wọ̀ sùn náà sùn èmi mo wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó o bá gbọ́ lẹ́nu tọ̀dọ̀ ní òbí ọ̀run ló ti wá. really appreciate that all the time. o ṣe máa ń sọ̀rọ̀ àwọn ọkọ tó máa ń ṣe ó jẹ́ nǹkan tó máa ń wú mi lórí gan kí n tó sọ báyìí wàá ti mọ nǹkan tí mo fẹ́ sọ kí ló fà á. ẹ̀rọ ìmọ̀ understand lẹ́nu. tí o bá jẹ́ boutique ni o wà ní tó nǹkan tó lọ jẹ́ kó bí a ọlọ́pàá náà ń ṣe.

pẹ̀lẹ́. kò sí àwọn kan bí yàn. observation. observation he? hey, wait, wait, wait, open up! Guys, go! Check everywhere! You mean don't plan to set her up, right? If I set me up. Guys! Who are you? Ah. Hold on. What's up? What's up? Arrest him! Where is this? Tunayo. He just lied! Anybody? That's the thing! Tunayo, there's no one here. See you, Abino. You guys move on! Daddy! Daddy! Daddy! Ajadi! Ajadi! Ajadi! Ajadi! Ajadi! Ajadi! sọ̀rọ̀ kó ń dada dada kó. wá ọmọ ènìyàn tàbí bísí wà ní. ọlọ́jọ́ kúkúrú ni wọ́n lórí òkè èèpẹ̀ wọ́n dàbí igi tí a gbìn tí ó bá di òwúrọ̀ kùtùkùtù ewé rẹ̀ á tutù ṣùgbọ́n tí ó bá di àṣálẹ́ ewé rẹ̀ á wọ̀ kò sí ohunkóhun tó lè ṣẹlẹ̀ sẹ́dá láyé yìí tí ọlọ́run kò mọ̀ nípa rẹ̀ alápàdúpẹ́ ni ọlọ́run. ọjọ́ òní mo tún fẹ́ ráyọ̀ ọjọ́ òní mo tún fẹ́ ráyọ̀ mo tún ráyọ̀ ti pa mí mo rí fún tó tó tó mo ní ológun náà kan ṣu fi ṣeré létí o àbíkátà lórí lè já sínú omi ó já mi sí gbangba ó já mi sí kolomo ẹ wáyé mi ń ta ẹgbẹ́ ní. túnra yọ túnra yọ mo máa sọ fún ẹ títí títí tí o máa gbọ́ sí mi lẹ́nu màá ní mo ní àtàrí àjànàkú kì í ṣe ẹrù ọmọdé lọ́rọ̀ àjàdí jẹ́ ó gbọ́ sí mi lẹ́nu mo dẹ̀ sọ fún ẹ mo ní kí ní ìpọ̀jà agbára ẹ lọ mo sọ fún ọ màmá mo sọ fún ọ. ọ̀dájú ọmọ ni ọ̀dájú ọmọ ni túnráyọ̀ èmi náà wí tó oníṣẹ́ yìí ò tẹ̀mí lọ́rùn aláṣíwò náà ò dá àfìgbà tí túnráyọ̀ bá yẹn jẹ́ àfìgbà tó pa mí bíbo ni mo tún ti fẹ́ láyọ̀ ta ló fẹ́ fún mi láyọ̀ ta ló fẹ́ dàbí. Ah. màmá ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jọ̀ọ́ ń kú oúnjẹ tí wọ́n ní kó jẹ ǹjẹ́ wọ́n ti jẹ. ẹ sà wọn ò jẹ anything látàárọ̀ in fact tí mo ṣe fún olówó abẹ wọn ò jẹ anything látàárọ̀ ọkàn ń kiri. ẹ jọ àǹtí ẹ ṣe ìrànlọ́wọ́ kan fún mi ẹ jẹ́ kí wọ́n mọ bá ṣe máa wẹ̀ wọ́n lè jẹun tó máa jẹun tán oògùn tí nọ́ọ̀sì ní kó lò kó lò ó kí nǹkan tó ti bàjẹ́ kó má bàa bà nǹkan míì jẹ́ màmá ẹ jẹ́ ká ní sùúrù èyí tó dáa ọlọ́run á ṣe ẹ jọ. ẹ ṣe sá ọlọ́wọ́ ikú tọ̀tọ̀tọ̀ òǹkọ̀lọ́wọ́ ikú tọ̀tọ̀ òǹkọ̀lọ́wọ́ àjọdí ọ̀gá òǹkọ̀lọ́wọ́ òǹkọ̀lọ́wọ́ ikú tọ̀tọ̀tọ̀. iṣẹ́ kí ló fura rẹ̀ ṣe. kò sí wàhálà yẹn náà pè ní olè gbé olè gbà olè gbé olè gbà ni àmọ́ olè ńlá ni tèmi. kò sí wàhálà máa wọ́jọ́ kan láàrin ọ̀sẹ̀ yìí máa kàn wá síwájú ìta ẹ̀ máa kàn kọ àjàdí ọ̀gá máa kọ́ síbẹ̀ tí ò bá gbọ́rí máa kàn lára. wá farahàn mí àbó ti di àkúdàáyà àbẹ́yàn kan jí ọ tó padà wá. Àjàdí ó yá ẹ lẹ́nu pé orí mi ìwọ ọmọ wa mú torí àgbò mi tó tàdí mẹ́yìn agbára ló lọ mú wá. àgbò tiẹ̀ tàdí mẹ́yìn lọ́mọ agbára wa. bàbá ńlá kù bàbá ẹ̀ ni mo sọ tí wọ́n bá ìwà láàyè níwájú èmi Àjàdí ọ̀gá tí wọ́n bá tàdí mẹ́yìn abọ́jọ́ kán tàdí mẹ́yìn láti bẹ́gà kán tàdí mẹ́yìn débò dé lẹ́kì tó bá ń padà bọ̀ wọ́n fara bọ̀ wá kó bọ̀ ni àbújágbèrè níwájú àwọn ta ni. ojú ẹ fọ ni ọ̀rẹ́ tó sọ̀rọ̀ ni ọ̀rẹ́ tó sọ̀rọ̀ mi. àwọn ọ̀rẹ́ níbọdì náà àwọn ọ̀rẹ́ níbọdì ń bẹ yorùbá. ọ̀rẹ́ níbọdì ààrẹ yàn ọkàn kí ló ṣẹlẹ̀. bàbá ó yẹ kẹ́ mọ̀ pé tẹsíṣẹ bá kọjá níbi ṣá àwa máa wó dànù ajalè ojú inú àwọn eléyìí ti fọ́ wọn ò fi tòde ríran ìṣòro ayé ẹ lóde ṣèbí àwọn tó gbójú lérì tí bá fẹ́ pa wọ́n dànù màá ti pa wọ́n. mo fẹ́ pa àwọn wo dànù. èmi ni èmi ṣoṣo mi ò ṣe dáwọ́ tẹ̀ mi ò ṣe kọlù bẹ́ẹ̀ ni mi ò ṣe lọ́mọ. ajáde mi ò wá bí wá bẹ́ẹ̀ ṣeré mo wá mú ẹni ògùn dé bá ìwọ àti ọmọ dùdúkú ẹ ní òní ìwọ kan bí aràn yìí tó dọ̀ bí ẹ̀dọ́ ìbòmọ́mi ìníwọ̀ ló débí ó fi ẹ̀mí àwọn ọmọ tèmi ó fi ṣòfò dànù. Ah, máa tún ẹ pa o sọ fáwọn tó ní ẹ kó jẹ́ kó mọ̀ pé wájú àjàdí ọ̀gá tó wá á tún ẹ pa á pa á jí á tún tún ẹ pa. máa tún ẹ pa bí òní rìn jìnnà máa tún ẹ pa mo sọ fún ẹ mo ní kó pé ọgọ́rùn kó fi ẹ̀yìn rìn lọ máa pẹ́ máa pa gbogbo àwọn tó gbójúlé. èmi ló mú ẹyin tí aláwígbó ṣe fún ẹ ló tún fẹ́ fọ́ mọ́ ṣebí aláwígbó tó fi ẹ̀yìn tí ọwọ́ àgbà torí àgbà ní gbani èmi dẹ̀ ti súnmọ́ àgbà mo ti bá gbà jẹun kò sí kankan téèyàn kan lè fi mi ṣe mọ́ èmi. ibo ló ti mú aláwígbó. ṣebí aláwígbó ló mú ọmọ níwájú pẹ́pẹ́yẹ tó mú òròmọdìyẹ lẹ́yìn adìyẹ tó wá mú atari àjà tó jó gbogbo ẹ̀ papọ̀ nínú igbá tó wá ní kó jókòó sórí ìró aláboyún tó bẹ̀rẹ̀ sí ní jẹ. èmi yìí lọmọ aláboyún tó lo ìró ẹ̀ tó pàǹjọ́ sí. ojú mi ò tóbi àlọ́ mi ò tóbi o wọ́n ní má ṣe mo ní má ṣe wọ́n ní má dọ̀wọ̀ mo mi ni mo pe àlọ́ mo pe ọ̀dọ̀fín mo pe gbogbo orísun tó gbé ọ̀lẹ ọmọ dúró ẹ sáré tètètètètè wá jẹ́ mi ọmọ àgbà ẹ jẹ́ kó jú mi ṣe ọmọ ayé ni mi ẹ má ṣe kọ ohùn mi. kọ́kọ́ jábọ́ kò jábọ́ kò jábọ́ kó má bàa làkúrọ̀ làkúrọ̀ bá dẹ̀kun kẹ́dẹ́rẹ́. level tàdé ibi tá a wà right now kì í ṣe ibi tá a ti lè máa pariwo léra lórí ó ti ṣẹlẹ̀ bó ṣe máa ṣẹlẹ̀ ó ti fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò ìwọ ló pa àwọn èèyàn tó wà lẹ́yìn kò yẹ in the line of duty kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ìgbà tí mò ń struggle gbà ẹ̀ onígbogbo yẹn ṣẹlẹ̀ gbà ẹ̀ mo dẹ̀ mọ̀ kí kúwọ̀ fún ara ẹ̀ náà kó tó dé level tó dé yìí á láwọn nǹkan tí wọ́n náà ti go through now mo gbọ́dọ̀ ṣe ohun tí mo ṣe ń gbà yẹn láti fi jẹ́ nǹkan tí mo jẹ́ lónìí ìwọ náà tó dúró wájú mi báyìí tó kú ó ní láti ní àwọn kankan náà tí ìwọ náà ti ṣe awo ni ẹ awo ni mi o awo ló ń gbà wo ni wọ́n sọ o àbọ̀gbọ́ jẹ́ ká jọ daṣọ àṣírí bora wa máa tọ́jú ẹ o gbogbo eléyìí tó wọ̀ léra wọn ẹ̀ ó mọ̀ kó yẹ màá kọ́ send ten million naira sí account ẹ̀ náà kó balance dáadáa gbogbo tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ó ti lọ màá fún ten million naira lọ́wọ́ ajadi aṣọ ọmọ yẹn ti rìn wọjà gbogbo ilé ẹ yìí ọlọ́pàá ti sọ̀rọ̀ ẹ̀ ọlọ́pàá wèrè wo. níbo òní ni kò ní dọ̀là ó máa ẹ. níbo yọ̀dọ̀ tó bá mú. àwọn àmì ìpẹ́yẹ máa fọ́ orí ẹ̀ kọ́kọ́ ni o. bá a pàtí kan ti ṣẹlẹ̀ bí you move. wàá move wàá fún orí ẹ kọkọ. you are gone. eré lẹ̀ ń ṣe o. ẹ ti gbàgbé ni tí ẹ ò bá mọ̀ àwọn bàbá ńlá kú bàbá yín tán ìwà lábúlé wa sọ fún yín wípé tí dàdàgbìrì bá lù yín a máa ń fẹ́ kù ni. o <laughs> fẹ́ lọ fẹ́ àbí o <laughs> síbi tó lọ. mo ní o fẹ́ ilé kò sí ọkọ̀ mọ́ kọ́lẹ́wẹ́. o fẹ́ lọ fẹ́ àbí. move my friend. owó pálábà yẹn just move move afunfun àwòrán ẹlẹ́ra apàkàlà kó ṣe àwò kẹjìrò apàtí òògùn aláyàbí ọ̀bẹ ìyìnbó ìyẹn gbọ̀n òjì làbà fẹ́ ṣe ọgbọ̀n òwúlò jù ká bá jẹun gbọngbọn mẹ́yẹ á tilẹ̀kùn gbọngbọn yìí àjàdé ọ̀gá ìjọ tiẹ̀ náà tí àwọn kan láti pèsè ìtọ́jú fún ọ. mo rántí ọ̀nà ti dáadáa sọ̀rọ̀ ẹ̀ káwọn fún mi. oró máa ti yá aláǹtakùn èrò aláboyún. <laughs> ọ̀ràn tí lóòótọ́ tó bá wò dáadáa ó rí wípé iwájú báyìí ní pẹpẹ iná kọ́ máa tiẹ̀ sí bẹ́ẹ̀ iwájú lọ́ máa lọ. adé amaka kì í gbé kọ́mọ rẹ̀ kó máa tàjú rẹ̀ hmm. adìẹ máa ń kọ́ máa tiẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ àwọn ọ̀tá rẹ̀ wọ́n máa ń rẹ̀ lẹ́yìn ni wọn lè rọrùn wọn lè rọrùn àríkà báyìí ní digi lójú àríkà lóògbàdàn nílò àtọ̀sá àtòwúbáyìí ayé wọn nílà ìlú ni ó sì mọ̀ pé gẹ́gẹ́ báyìí lòun alátakùn máa ń fi ẹ̀ gbogbo ọ̀tá tó bá pàdé ẹ̀ lójú ìjà wọ́n hmm, fòye gẹ́gẹ́ gẹ́gẹ́ àfòye gẹ́gẹ́ ni ló bá tán. àṣẹ àṣẹ ẹ ti dákẹ́ kókòkò rẹ ò fi ìwà aláboyún wọn ò fi ṣàdúrà fún mi. Ah, ìwà aláboyún <coughs> ìwà aláboyún àti kásẹ̀ rẹ̀ nílẹ̀ gbàdà pàdé gbogbo ètò àkàṣe ìdìbò lẹ ní ètò ìdìbò fún pé ìtòjú kánú aláboyún lọ́gà àtàláboyún àti ọ̀lẹ́ ẹ̀nú àwọn nìkan ni wọ́n lè kábà rẹ̀ ẹ sọ fẹ́ ṣùgbọ́n nígbà tó ti yẹn kí wọ́n báyìí wọ́n ti rí ọ̀gá wọ́n sì ti rí ọ̀gọ̀dì àṣẹ ló bá tán àṣẹ kò dà bẹ́ẹ̀ kò dà bẹ́ẹ̀ ọkùnrin ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni kò sásìrò kọ̀ọ̀kan mọ́ ẹ̀kọ́ ṣe wà torí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ fún ọ hmm. aláboyún yìí nìkan àtọmọ tó wá bí kò ní mú ẹ àtọmọ tó wá bí kalẹ̀ iná lè lẹ́yìn ẹ ṣùgbọ́n àtọ̀ ti lẹ́yìn wọn báyìí ikú ẹ̀ òṣì lọ́wọ́ ẹ̀ kankan mọ́ àṣẹ àṣẹ ẹ jọ ẹ sọ kọ̀ọ̀kan sí ọ̀tá sí mi létí ó lè dún lórí mi gbàngbàng ẹni aláboyún àfi tó bá bí mọ́lẹ̀. ṣe lògùn mámọ́ Mama má ṣe lògùn mámọ́ má má fààyè ṣe bí má má fààyè ṣe kò lọ títí yóò padà wá dẹ̀bi ni má má ṣe lògùn mámọ́ má má ṣe lògùn mámọ́ lálá tó ń ròkè ó ṣe lògùn mámọ́ má ṣe lògùn mámọ́ ẹni bá fa gbòòrò ẹ kó rántí gbòòrò á fa ń gbó ìwà tá a bá wù ní pamọ́ òun yóò padà bọ̀ wá tó má má ṣe lògùn má mọ́ o. kò ṣe mú kò ṣe pa iná ni yóò ń mọ̀dúró márosẹ̀ ikú ni iná ni ojú wa mọ̀lọ́sẹ̀ nílé máa fẹ́ fẹ́ ajá ní ọ̀gá ó dẹ̀rù ó dà fẹ́ fẹ́ kò sẹ́ni lè má mọ̀lọ́sẹ̀ ó dẹ̀rù gbàngbà dẹ̀kùn kẹ̀dẹ̀rẹ́ ṣetán àti bẹ́ẹ̀ wò Àjàdí Àjàdí yóò lókè gbogbo ayé ń sá o wọ́n ń sá kíjọ kíjọ. kó ń dàdàdà dàdà ń dà kó dàdà ń dà kó dàdà ń dà kó wọ́n lè lè lè lè wọ́n bá.